لا تكذبون بشذوذها وعلى مقولته بكلمتنا فدي وعلى مقولته بكلمتنا فدي وعلى مقولته بكلمتنا فدي أعوذ بالله من الشيطان الرجيم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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك نقدم إليكم تحية إسلامية مباركة ملفوظة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله ọlọ́wọ́ bá èyí tó ṣe pé òun náà ló ní ọpẹ́ alákọ̀ọ́kọ́ nǹkan tí a dúpẹ́ lé lórí òun náà ni pé ọlọ́run bá ṣe èmi àti ẹ̀yin tá a wà níkàlẹ̀ yìí ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí ìtọ́jẹ́ pé òun náà lọ jẹ́ orin tí ó ga jù tí ọlọ́run bá máa ṣe fún àwa ẹ̀dá ọmọ ènìyàn àti àlùjànnú ọlọ́run bá wá ka àwa náà mọ́kànlá àwọn tí ọlọ́run bá ṣe orin náà fún àdúgbò fún ọlọ́run bá ní orin orin náà tí ọlọ́run bá gbogbo ọpẹ́ wa náà àwọn ìbẹ̀lọ́run kí ọlọ́run bá gbogbo wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kí ọlọ́run bá gbogbo àdìdè ní mùsùlùmí àbẹ̀lọ́run kí ọlọ́run bá kó ṣe wáyé ní àlùjànnà pẹ̀lú sábàbí Islam nípa ìgbà náà adúpẹ́ nípa ní mọ́tòlì ìbìkọ́ oore ọlọ́run ọba nípa bódúrọ̀n ti ṣẹ́wà kù sórílẹ̀ ìdẹ́ pé àánú ọlọ́run òun náà ni ọlọ́run bá fi ṣẹ́wà kù sí orílẹ̀ kì í ṣe tó bọ́yá dáa ju àwọn tó ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba lọ ọlọ́run bá ṣẹ́wà kù ó tó fún wa lálàáfíà ara òun náà fi kójú síbi lónìí àdúgbò fọlọ́run bá lórí ilé. àwọn ọ̀bẹ lọ́wọ́ bá pẹ̀lú ìṣẹ́kú wa náà kọ́lọ́run bá ṣe ní tí àbíyá náà wà fún jọ sí kọ́lọ́run kó má ṣe ní tí a sọ ìná àbẹ̀lọ́wọ́ bá fún ìbára wa sọ̀rọ̀ títò ní kí ọlọ́wọ́ bá kú sọ́jọ́ ọ̀run fún ibi tí wọ́n bá wa sọ nígbọ́ rẹ̀ náà kọ́lọ̀ kó bá sọ kó bá wa sọ́jọ́ ọ̀run fún ẹnì kọ̀ọ̀kan àti àwọn náà ti àwọn níkàlẹ̀. ìta àtòrí ẹ̀ jókòó òun náà ni pé a fẹ́ rí ẹ̀san ní ọ̀dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ìjókòó wa yìí kí ọlọ́run ọba ṣe ní tí a fi rí ẹ̀san ní iwájú ọlọ́run ọba kọ́lọ́ ṣe ní tí a fi rí ìbìnà ọlọ́run. ní àná ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bá wa sọ̀rọ̀ ní àná nínú súrọ́tù náà ó náà ni ọlọ́run ọba ti bá wa sọ̀rọ̀ Quran 24 aya 61 ìwé náà ni àdìfẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síìlì ní aya tí a aya fifty one ibẹ̀ náà ni afẹ́sọ ìtumọ̀ láti àyà fifty one afẹ́sọ ìmọ̀ ti àkàlà náà kí a tó bẹ̀rẹ̀ ti àyà àti tòun ọlọ́run bá ń sàlàyé fún wa nínú àyà náà àsàlàyé fún wa pé bí kí àyà náà sọ̀kalẹ̀ òun náà ní pé àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí wọn ò fẹ́ máa bá àwọn tó ń jẹ́ àfọ́jú arọ aláàárẹ̀ wọn ò máa bá wọn jẹun ọlọ́run bá fẹ́ fún wọn máa bá wọn jẹun àwọn kan tó bá fún wọn ní kọ́kọ́rọ́ ilé sílẹ̀ táwọn yẹn lọ sógun àwọn yẹn fẹ́ jẹ nínú àwọn ilé àwọn tó fún wọn ní kọ́kọ́rọ́ ilé wọn sílẹ̀ so ọlọ́run tún sọ yẹn máa kalẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn èèyàn fẹ́ jẹun nígbà tá a bá lọ sọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn ẹbí wọn tá a fẹ́ kalẹ̀ tí wọ́n bá ti bá ẹni tó jẹ́ ẹbí wọn lé tí wọ́n á gbóúnjẹ fún wọn wèrè fẹ́ jẹun ẹlọ́ni kò sí ẹsẹ̀ fún wọn láti máa jẹun sọ ọlọ́ni ká jẹun pọ̀ kò sẹ́sẹ̀ ká jẹun lẹ́yọkọ̀ kan kò sẹ́sẹ̀ tí a bá ti ń ríra wa ká máa sálámà sí ara wa sọ́nà ní ara ìfẹ́ ara ìfẹ́ wọn tó fẹ́ sọ fún wọn náà ọlọ́wọ́ sọ fún mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس الأعمى حرج ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ọlọ́run bá tí ó láàrin ìjọ àwọn sọ fún àánú ayá rẹ̀ wípé kò sí ẹ̀ṣẹ̀ nípa àlámà rí àfọ́jú yẹn ni pé àlá yóò àtúmọ̀ sí fi fi amúrin àmà nípa àlámàrí afọ́jú kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. àwọn afọ́jú náà táwọn náà tó jẹ́ pé wọ́n máa ń fún wa ní kọ́kọ́rọ́ lẹ́gbàá táwọn àyàn bá lo òkú tó dáwọn onílé lọ sógun àdúgbò sọ pé kò sí ẹ̀ṣẹ̀ fún afọ́jú náà. wàrà àlàlà àrọ́jì àrọ́jì bẹ́ẹ̀ náà ni àrọ̀ náà kò ṣẹ̀ṣẹ̀ nípa àlámàrí àrọ̀ àdúgbò sí ẹ̀ṣẹ̀ fún àrọ̀ bẹ́ẹ̀ náà ni aláàárẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún aláàárẹ̀ àbí kò sí ẹ̀ṣẹ̀ nípa àlámọ̀rí aláàárẹ̀. wàlá àlà àǹfóṣekùn àǹtakùlù bóyún. àǹtakùlù ní bóyún òtìkùn. àǹtakùlù ní bóyún òtìkùn. ọlọ́ni wàlá àlà àǹfóṣekùn kò sí ẹ̀ṣẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀yin èèyàn ẹ lẹ́sẹ̀ pẹ̀lú pé ẹ bá afọ́jú jẹun ẹ bá arọ jẹun ẹ bá aláàárẹ̀ jẹun kò sẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ nípa ẹnì kọ̀ọ̀kan yín náà kò ní sí ẹsẹ̀ nípa àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́ni àǹtákùlù ní ti kùn ọlọ́run ní kẹ́ ẹ máa jẹ́ ẹni tí ó máa jẹun mímú yóò ti kún nínú ilé yín àtàrà ilé fún wa lánàá kéèyàn jẹ́ inú ilé rẹ̀ jáde pé kò ní sẹ́sẹ̀ àwọn tó ń jẹ́ ní fíbù yóò ti àwòláàdì kún nínú ilé àwọn ọmọ yín tẹ́ ẹ bá jẹun bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ fún yín olótúmọ̀sí ẹgbẹ́ bá fún wa lánàá kẹ́ẹ̀délé ọmọ yín kẹ má ba ń lé kọ́ wá jẹ́ pé ìyàwó rẹ̀ àbẹ́rú rẹ̀ ló wá gbóúnjẹ fún yín kẹ jẹ so irú oúnjẹ tẹ́ ẹ bá jẹun kò ṣẹṣẹ fún yín kẹ má àwọn sọ pé kò ṣẹ́ tó ní lélẹ̀ wáyé tẹ́ àwọn ọjà máa jẹun ọlọ́ni kò sí ẹ̀ṣẹ̀ fún yín pé kí ẹ jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ náà. àgbòyú ti àgbà ìkún. ọlọ́ni kẹ jẹun nílé àwọn bàbá yín bàbá bàbá yín ọlọ́ni kò ṣẹṣẹ bẹ́ẹ̀. àgbòyú ti òun àmàhàtíkún. ọlọ́ni kẹ́ ẹ jẹun ní ilé àwọn tí wọ́n jẹ́ màmá yín màmá màmá yín màmá bàbá yín ọlọ́ni kò ṣètò ẹgbẹ́. àbò yóò ṣe ikhwanikum. ọlọ́ni kọ́ jẹ́ pé ẹ jẹun ní ilé ẹ tó jẹ́ ọmọ ìyá yín bàbá kan náà àjọpá yín pọ̀ ní àbọ̀mọ́ kan náà àìbàbá àti màmá kò ṣẹṣẹ ń àbò yóò ṣe akọrọ àti kún. ẹlọ́run jẹ́ pé obìnrin ni òun tó pé òun jẹ́ sísá yín bàbá kan náà pààyàn pọ̀ ní agbọ́nmọ́ kan náà àyè bàbá àti màmá lọ́jọ́ payín pọ̀ kẹjẹ́ ń bẹ̀ òṣìṣẹ́ fún yín. àbò yóò ti àmà mi kún. bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ jẹun ní ẹlẹ́dẹ̀ bí ó jẹ́ ẹ̀gbọ́n bàbá yín tó jẹ́ ọkùnrin àbábúrò bàbá yín tó jọ́kùnrin nínú ilé rẹ̀ kò fún yín. àbò yóò ti àmà ti kún. ẹ tó jẹ́ ẹ̀gbọ́n bàbá yín lóbìnrin àbábúrò bàbá yín lóbìnrin kẹ́ nínú ilé rẹ̀ kò ṣiṣẹ́ mbẹ́. àbò yóò ọkùnrin kẹjẹ́ ń lè rẹ̀ kò tẹ́tẹ́ bẹ̀rẹ̀. àbòyó ti kọ́ láti kún. àti kọ́ jẹ́ pé ẹ máa jẹun lọ́dọ̀ ọkọ láti kún. àgẹ́ máa jẹun ní inú ilé àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹ̀gbọ́n àbábúrò tó ń jẹ́ obìnrin tó ń jẹ́ ẹ̀gbọ́n àbábúrò fún màmá yín kẹ́ jẹun lọ́dọ̀ wọn kò sí ẹ̀sìn bẹ́ẹ̀ ọlọ́pàá ń ṣàlàyé fún akálíbà máa àwọn tó jẹ́ ẹbí wa lọ́dún tó lómi délẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa mi. àwọn máa màláàtò mọ̀fà àti àwọ̀ àwòsànlẹ̀ máa màláàtò àti àwọ̀ ẹni tẹ́ pé ẹ̀yin lẹni kọ́kọ́rọ́ ọnú ilé rẹ̀ so òun ní àbí nǹkan tó yẹ pé ẹ̀yin lẹni kọ́kọ́rọ́ ọbẹ̀ nǹkan tó pé àbí ẹni náà so nǹkan tó yẹ pé ẹ̀yin lẹ rántí lọ́bẹ̀ ẹ̀yin kẹ́ máa darí kọ́kọ́rọ́ ọbẹ̀ sọ pé àwọn lọ sógun táwọn pẹ̀lú ilé ìlú ọ̀yọ́ máa darí ẹ̀ kẹ́ ẹ jẹun níbẹ̀ tó fi ń ní ẹ̀sẹ̀ mọ́ ní ìjẹun bẹ́ẹ̀ ni ìkún. ọlọ́run ni àwòsàn ní kíkún àti kó jẹ́ pé ọ̀rẹ́ yín tẹ́jọ jẹ́ ọ̀rẹ́ sókè délé rẹ̀. kẹ jẹun bẹ́ẹ̀ ọlọ́ni kò ṣiṣẹ́ fún mi. laisa alaykum junahun an ta'kulu jami'an aw ashtata. ọlọ́ni kò sí fún jẹun ní àpapọ̀ ẹyọ kò sí fún méjèèjì náà lọ́dọ̀ jẹun lápapọ̀ níbi dájú فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم. ọlọ́run ìgbà gbà bá ń wọ inú ilé kan èyí jẹ́ mùsùlùmí ẹ máa bá àwọn èèyàn kan bẹ́ẹ̀ àbẹ́ bá ń dé jókòó kan tẹ́ máa bá àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ máa sálámà fìrà yín nígbà tẹ́ bá ti ń débẹ̀. تحية من عند الله مباركة طيبة. ọlọ́run kíkí tẹ́ máa kíra yín ọlọ́jọ́ kíkí ìtàlọ́dọ̀ ọlọ́run ta fún babalá yín ádámà pé àwọn ọlọ́wọ́dọ́mà rẹ̀ ó máa kíra wọn tó jẹ́ kíkí ti àlùbáríkà ìjọba tí ó dáa. كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. Ọlọ́run ní eléyìí wo bá ṣàlàyé náà la máa ń ṣàlàyé àwọn àdájọ́ wa fún ẹ̀yin mùsùlùmí nítorí pé afẹ́kẹ́ máa ṣe làákàyè sí àwọn àdájọ́ tí a ṣe fún yín. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ọlọ́run ni àwọn tá a pè ní mùmìnì ìròyìn tá a bá lára wọn náà ni pé ìnígbàgbọ́ ọba wà lọ́dọ̀ wọn ìnínú ìnígbàgbọ́ ọlọ́run ọba wà lọ́dọ̀ wọn ìgbà náà àrífífí wọn tó ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ mùmìnì tí wọ́n bá wà pẹ̀lú ànábì níbi àlámàrí kan kó gbogbo wọn jọ wọ́n kírun ni wọ́n fẹ́ kírun jímọ̀ ni wọ́n fẹ́ ni gbogbo bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ sì lórí ogun ni tí wọ́n bá jọ kóra wọn jọ lórí àlùfẹ́ wà pẹ̀lú ànábì níbi àlámàrí kan kó gbogbo wọn jọ. ha yàtà zimu. Ọlọ́ni àwọn ò ní máa kú lọ́dọ̀ wíwà ànábì fi máa lọ kí ó tó máa lọ kùnrin ní gidi nù. إن الذين يستأذنونك أولئك الذين آمنوا بالله ورسوله إن الذين يستأذنونك ọlọ́run ní àwọn tó ṣe rí pé yẹ̀stáàdìlúnàkà àwọn ń ti wọn wọ́n jẹ́ ẹni tó ṣe rí pé tún bá fẹ́ kú lọ́dọ̀ wọn ànábì nígbà tẹ́ bá wà nínú omi gádùn kan wọ́n jẹ́ tó ṣe wípé wọ́n wà bá wà wọ́n sọ pé wọ́n wà gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ni ulaika alladhina yu'minuna billahi wa rasulihi ọ̀rọ̀ àwọn tó bá tẹ̀lé ìkún ní wọn àwọn gangan náà nígbàgbọ́ àwọn náà nígbàgbọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ fún apá kan àwọn bùkátà àwọn tẹ́jọ́ wa ń kan tẹ́lẹ̀ kan wá ní bùkátà tó lágbára bí ẹ̀fẹ́ yàgbẹ́ iwájú àníbi tẹ́ bá ti wà bí kan yóò gbà yọ̀ǹda bó fẹ́ tọ̀ yóò gbà yọ̀ǹda bó fẹ́ ṣe kankan yóò gbà yọ̀ǹda tàbátí wọ́n bá gbà yọ̀ǹda fún kan àwọn wọn ọlọ́ni kiri. ni máa ń ṣe tàmí ní hún. ọlọ́ni wa ànábì yọ̀ǹda fún pé kọ́ máa yọ̀ǹda fún ẹnì tó bá wù nínú wọn náà. Fàṣàfihàn làwọn ọmọ Ọlọ́run ní àwọn tí wọ́n bá jáde tí wọ́n gbà yọ̀ǹda káwọn bá bínú sí wọn wọn wá foríjì fún wọn. Inna Allaha ghafurur rahim. Àbáwọn olóyè bí wọ́n bá wá gbà yọ̀ǹda lọ́dọ̀ wa ní Sọ́ọ̀sọ́làm tí wọ́n lo ádàbùtà akọ wọn ìwà ní máa tọrọ àforíjì fún wọn bí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kọ́lọ́wọ́n foríjì wọn àtòrí kọ́lọ́wọ́n bá ghafurur rahim ọba tí máa forí jìyàn lọ́lọ́run ọba tí máa kẹ́yàn lọ́lọ́run. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmìnì ìtumọ̀ tá a túmọ̀ fún alẹ́gbẹ̀ẹ́ nípa ilé náà mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé ẹ má máa pe ànábì tẹ́wàá máa lákọ mọ́ lórí bẹ́ẹ̀ ti máa ń pera yín láàrin ara yín ẹ má pé ànábí bẹ́ẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ máa pe ànábí ẹ mọ́ máa pariwo mọ́ ànábí pípe ànábí dẹ́wà máa pè ní pé ariwo dẹ́ máa pariwo kè tẹ́bí máa pè ẹ máa pe ànábí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara yín ni kẹ́ ẹjọ́ máa pariwo kè kẹ́ ẹjọ́ máa pera yín ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nù so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé tánàbí bá ṣe pé fún yín ẹ má ṣe ẹ má jẹ ọ̀dà ẹ má yẹ òkè ọ̀dà ẹgẹ bí ìbàdàn ẹ bá ń ṣe pé láàrin ara yín ẹ má ṣe ànábì débi pé yóò fi ṣe pé fún yín tó tó bá ṣe pé fún yín èpè rẹ̀ kiri ọmọ sàjáàbù ni ọlọ́run bá máa ń gbà yín. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé dùhà òkè tánàbí bá pè yín pé kẹ́ wá ṣe nǹkan àbánabí pè yín fún nǹkan kan ọlọ́ni ẹ má máa ṣe gbígbé dáná bíi pé ìgbé kẹ wá ṣàlámọ́rí kan ẹ má máa ṣe gbígbà rẹgbẹ́ ara yín bá pera yín pé kẹ wá ṣàlámọ́rí kan yẹlẹ pé àṣẹ náà bá pa yín pé amúrù yẹn pé ẹ máa rí bẹ́ẹ̀ ń tẹ̀lé náà. قد يعلم الله الذين يتسللون منكم لواذا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga olóhun ti mọ àwọn èèyàn kan tí wọ́n máa ń sneak out tí wọ́n máa ń yọ jáde nínú yín lè wá dá tí wọ́n fẹ́ nìkan bójú tí wọ́n fi yọ kúrò ní tálíbà tí ń ṣe nǹkan tálíbà ti wà wọ́n yọ kúrò lẹ́yìn àwọn mọ̀nàfíìsì ọlọ́run ti dá wọn mọ̀. فليحذر الذين يخالفون عن أمره ọlọ́run ní فليحذر الذين يخالفون عن أمره ọlọ́run ní àwọn tó ṣe pé wọ́n ń takò àníbísà sálàm bá dá amúrì yìí àwọn tó ń takò irú àwọn ènìyàn tí wọ́n bá ti ń ṣerú eléyìí ọ yíńdà amúrí àníbí pamọ́ láti lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n yìí máa takọ̀ náà nìyí yorùbá ní fúnà rọ̀ṣúlà wọ́n ní àwọn yẹn yíńdà ọ bá dà yìí àwọn tí wọ́n máa takọ̀ àníbí tí wọ́n ti pamọ́ láti ọ lẹ́yìn wọn ti pamọ́ láti ẹ̀tàn wò nílò kí wọ́n bẹ̀rù Ẹ̀sìn kí alẹ́ ayé wọn bá tẹ̀lé sí wọn kí wọ́n sọ́ra. Àwọn yòsí ìbàrún adáàbò lárí. Ọlọ́run ní ìyá àlìkíámà ọ̀nà mi jẹ́ ìyá kan ló jẹ́ pé ó tóbi. Kọ́mọ̀ á jẹ́ pé ìyá tó jẹ́ pé ìyá ẹlẹ́ta ti náà yóò wá di nǹkan jẹ́ pé yóò ṣẹlẹ̀ sí wọn. So ní ìlú a bá kẹ́pìsìrì dé ní àná. So ní òní, ayàtọ̀ gbẹ̀yìn nínú òun náà ni a ti bẹ̀rẹ̀ àbẹ́lọ́wọ́n bá kí ọlọ́wọ́n bá kó sọ ìbáraẹnisọ̀rọ̀ náà kọ́lọ̀ kó sọ ní ọ̀run náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nínú ááyà yìí gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá ti ń ṣàlàyé fún wa bọ̀ ọlọ́wọ́n bá ó fẹ́ máa ṣàlàyé fún wa nípa wípé àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba rẹ̀ pé òun ló ní wọ́n tọ́lọ́wọ́n bá bá ń ṣàlàyé àwọn nǹkan tó ní fún wa in tó ń fẹ́ ní ọ̀dọ̀ wa ó náà ní pé ká máa ti ara àwọn nǹkan tí ń ṣàlàyé yìí ká máa ti ara rẹ̀ bẹ̀rù ọlọ́wọ́n ọba kálíbà máa ma kúdúrà ọlọ́wọ́n ọba lórí wa tọ́lọ́wọ́n bábá lóun fi àjẹ wá ká má pé ó lágbára fún lè fi àjẹ wá tọ́lọ́wọ́n bábá sọ pé òun san wá lẹ́sàn-án kálíbà mà pé ọlọ́wọ́n ọba lágbára àti san wá lẹ́sàn-án ọlọ́wọ́n bá sọ nígbẹ̀yìn àyàtà kàtà wípé àwọn tó bá ń takò àṣẹ tọ́lọ́wọ́n àwọn afá kan gbà pé amúrí yìí dọ̀míru áwù yẹn àwọn kan ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni ó padà sí àwọn kan sọ pé ọ̀dọ̀ ànábì òun náà ni ó padà sí sọ̀rọ̀ jẹ́ pé àwọn àfa àgbà rí pé èyí tó bá rí kọ́ padà sí náà lọ́wọ́ gbọ́dọ̀ ọ̀dọ́ lọ́wọ́ padà sí náà bá ti sọ pé dandan ni fún wa gbọ́dọ̀ ṣe àwọn àgbọ̀dọ̀ mọ́ ṣe sọ ìdágbọ́dọ̀ àti ìdására náà ló padà sí ìdáná ìgbà ti ṣe pátá yányá àgbọ̀dọ̀ máa takò àwa ní ìsìn àwa àjáwọn sọ̀hábà àpẹlẹ́ àti ìdására táwọn ẹgbẹ́ àti rí jẹ́ pé wọ́n ti sọ fún abóyìṣọ́ ọlọ́wọ́ bá ṣe báyìí ó dẹ̀lẹ̀ máa ṣe káàánú ọmọ gbìyànjú àti máa ṣe táà bá ti ṣe à ń tapà sí amẹ́sẹ̀ sọ́nà nìyẹn. sọ látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá wọn ṣàlàyé fún wa pé òun ó fìyà jẹ ní máa ń tapà sí amẹ́sẹ̀ sọ́nà láyé òun náà ní fitna òun ó ti tún fìyà jẹ ẹni bẹ́ẹ̀ lálùkì àmà ọlọ́wọ́ bá lè pa méjèèjì pọ̀ pẹ̀lú tọ́bádẹ̀ wọn ọlọ́run ọba yóò ní kó pé ìyá tàbíkì àmọ́ nìkan ló ń ti ọ jẹ ọlọ́run bá wọn sọ fún aná ayé yìí tí à ń kà pé ara. ara inna lillahi ma fi samawati wal ardi. gbólóhùn àlà òun náà ní pé láti lè fi pe àwọn èèyàn lákèésí láti lè tẹ́tí láti lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ń tẹ́lẹ̀ àwọn èèyàn láti lè gbọ́ ọdọ́lọ́ba fẹ́ sọ yìí ọlọ́ni inna lillahi ma fi samawati wal ardi ọlọ́ni kò sí ni àwọn nǹkan tí ń bẹ nínú àwọn nǹkan ti ń bẹ nínú lẹ́ẹ̀lẹ̀ ni sánmà mìíràn tí nǹkan bẹ nú àti lẹ́lẹ́ tí nǹkan bẹ ní ọlọ́nà lónìí gbogbo wọn sọ̀rọ̀ ọba ń sàlàyé fún wa kálíbà àmọ́ títóbi ni ibi àti ti ń bẹ́ nù rẹ̀ ó ọlọ́run ni wọ́n a nìkan kọ́ jáde pé òun ni òun ni wọ́n lágbàá fẹ́ máa jẹ́ fún òun ni wọ́n náà. Kọ̀dé yá lámù Ọlọ́run ọba tí ọlá rẹ̀ gba ọlọ́run ní kọ̀dé yá lámù máa àrùntùn Ọlọ́run ọba mọ nǹkan ẹ̀yin mùsùlùmí tẹ̀ bẹ lórí ẹ̀ àní nígbàgbọ́ sáwọn èèyàn kan nínú àwọn tẹ́tẹ́ àwọn fẹ́kọ́tù dọ́ọ́là ni wọ́n nínú Islam àwọn gbà yìí pé ọlọ́run ọba nígbà tẹ́ bá ń ṣe nǹkan lọ́wọ́ kò ní mímọ̀ ń tẹ́ǹsì lọ́wọ́lọ́wọ́ ó gbé tó ṣe tán kó tó ní mímọ̀ ọlọ́run àyà yìí ń jẹ́ ẹ̀rí tí ń takò wọ́n ọlọ́run kò ní yá àlàmùmá àlè. ìtẹ́ lórí ẹ̀ tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ yìí takò wọ́n. kẹ́ ẹ tó ṣe ọlọ́run ti mọ̀ àlọ́run gbà fún bẹ́ẹ̀ ká tó ṣe nǹkan ọlọ́run bá ti mọ̀ ó ti kọ́ gbé ẹlẹ́ kó tó dá wa gan lóṣù ogun tá ọlọ́run ti mọ̀ tá a bá tún ṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tún mọ̀ tá a bá tún wá ṣe tán ọlọ́run bá ti kí ni o ọba ló ṣe wípé ó tún mọ̀ yẹn ọlọ́run ni ọlọ́run ti mọ máa ń tún àlẹ́ ọlọ́run ọba ti mọ nǹkan tí ẹ̀ ń bẹ lórí rẹ̀ sọlá wọn bá ń lo kọ́dí mi tí wọn bá lo kọ́dí nu kùránì gbà mí fílì mọ̀dọ́rí àmọ́ wà lẹ́yìn ẹ̀sùn mọ́ kọ́dí ta kíkì náà ni kí wọ́n máa fa àwọn tẹ̀síìlì ti sàlàyé wọn bẹ kò sí èmi ti bẹ ọlọ́run ọba yìí ọba dẹ́gbẹ́ ó ti ma nǹkan tí ẹ̀yìn ṣe lọ́wọ́lọ́wọ́ ni so tàkíkì náà látùmọ̀ rẹ̀ sí ìfìdí nǹkan múlẹ̀ òun látùmọ̀ rẹ̀ sí ìrọ́bíà ọ̀pọ̀lọpọ̀ nínú kùránì àìmọye kọ́dí òun náà ni ọlọ́run ọba ti mú wá tó jẹ́ pé kọ́dí tó bá mú wá pẹ̀lú fíìmù dọ́ríù á ti rí pé kí ni o kọ́dí tàkíìkì náà ni ìmọ̀ àtúmọ̀ sí àìmọye ààyè nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ ọlọ́ni kọ́dí náà ọ́ tàkọ́ lúbà wájú ìkàfẹ́ sàmà ọlọ́ni á ti rí mi níwà ànábì ti mú fojú rẹ̀ káàkiri sánmà nígbà tí ọlọ́ba fẹ́ mọ̀ nípa kíbla ọlọ́ba ni á ti rí mi so kò sí túmọ̀ mẹ́fọ́ wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ gbàrà ń ná tó á ti rí ni ọlọ́pọ̀ tó wá gbé fún àìsàsàlá so látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa pé ọlọ́wọ́n bá ti mọ nǹkan tí ẹ̀ ń bẹ lórí ẹ̀ náà. wàyà ọmọ yóò jà òun náà yẹn. ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga ọlọ́run ní wàyà ọmọ yóò jà òun náà ilé yìí ọlọ́run ọba ma àwọn ọjọ́ tó ṣe yípe ọlọ́run ọba ọ̀dà yín sí ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ọba ma ọjọ́ tí ọlọ́run ọba ọlọ́run ọba ti mọ ọjọ́ tí ọ̀dà yín padà so nígbà téèyàn bá ti mọ ìgbà téèyàn ó rí yàn mú kò ní kí máa dààmú yàn téèyàn bá mọ̀ yín pé èèyàn pé èèyàn kan sínú ibì kan pé ibi tá a fi kò sí ọ̀nà ọlọ́run ti mọ̀ pé àwọn ọmọ ènìyàn kankan tá a fẹ́ gbàgbọ́ mọ́ wọn ọlọ́run lọ́wọ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ti mọ ìyáwó mà kọ̀díyàlà ọlọ́run ọba ti mọ kí ni mà òun ọjọ́ tí wọ́n dàwé gbogbo ipa ọlọ́run ọba. ọwọ́ arẹ kéde yìí pé bọ̀ wá jẹ ìyá yín lọ́dọ̀ wọn bó tó wá fàyùnà bíwùhùn bímà ọlọ́run ọba ó fún àwọn ọmọ ènìyàn nírò nǹkan tí wọ́n ti ṣe ń ṣe nígbà tí wọ́n bá dọ́dọ̀ rẹ̀ ọlọ́run kọ fún wọn nírò lẹ́yìn bàbá kálukú nírò tó bá ṣe tán láyé àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí ọlọ́run àfihàn jẹ wọn àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jẹ́ ẹni tí ó gbádùn wájú ọlọ́run ọlọ́bọ̀ wà fún wọn nígbàdùn rẹ̀ náà. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba o bìkúlì ṣe in àlìyí gbogbo nǹkan padà yányán òun náà ni ọlọ́run ọba mọ̀ kò sí nǹkan tọ́lọ́run ọba mọ̀ sọlọ́run jẹ́ pé ọlọ́run bá ń ṣàlàyé fún wa ń ká mọ̀ wípé gbogbo dáǹsì lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọba mọ̀ tí ọba ti fìyà jẹ wá lórí rẹ̀ ó kàn fi wá lẹ̀ lọ́wọ́ tó ń gbọ́dọ̀ bí àǹfààní àbọ̀ wà bá òun ìyàlùkẹ́ àmọ̀ ló sì burú jù kéèyàn ji ya ayé gan kọ́lọ́mù bó ṣàforíjì fún yẹn ó tó ó dá ìwé kéèyàn lọ jìyà lọ fi kan wá so nǹkan tí àyà yìí fún wa náà nìyẹn ká ọba ọlọ́run ba pẹ̀lú pé ká máa títò ọlọ́run. sọ̀rọ̀ á lọ sínú súrọ̀ tó jẹ́ twenty three tó mú mi náà náà so tó mú mi náà wọ́n ìbẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون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 Ulaika humul warisun. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga, ó fẹ́ sàlàyé fún wa nínú Súratul Mu'minun. Súra ìtí àkàtọ́ náà ní Súratul Nuh, ó kún fún àwọn ìdájọ́ nínú ẹ̀sìn ọlọ́run ọba. Gẹ́gẹ́ bí a ti sàlàyé fún wa, ó sọ àwọn oríṣiríṣi ìdájọ́ fún wa ìdájọ́ nípa zina ó ṣàlàyé ẹ̀ fún wa ìdájọ́ nípa kọ́síbù kalẹ̀ rọ́máyà ó ṣàlàyé ẹ̀ fún wa so àwọn oríṣiríṣi ìdájọ́ òun náà ni wọ́n ṣàlàyé fún wa níbẹ̀ wọ́n ti parọ́ mọ́ ńlá wa Aisha ọlọ́wọ́n bá ṣàlàyé ẹ̀ fún wa nínú àyà ti àkàtàn ọlọ́wọ́n bá mú àwọn àmì rẹ̀ ọlọ́wọ́n bá ṣàlàyé ẹ̀ fún wa kálíbà àdámọ̀ ọlọ́wọ́n bá fi tú àṣírí àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀náfìkì ọlọ́wọ́n bá tú àṣírí wọn fún wa súrà ìtì wa bọ́ tí ó náà ni Suratul Mu'minun ọlọ́run ọba máa lo súrà kó fi ṣe àpálẹ́ fún yàn ọlọ́run ọba fi ṣàpálẹ́ fún àwọn àtàjẹ́ mùmìnì ó wá fún wa ní súrà ìgbà míì wà dẹ́gbọ́ ọlọ́run bá lè pe àlejò àwọn súrà mi náà Suratul Kafirun náà wà bó jẹ́ pé Suratul Mu'minun wà bẹ́ẹ̀ náà ni Suratul Kafirun olówà sòkè bọ́lá ọba ti ṣàpálẹ́ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ṣùgbọ́n ọlọ́run bá náà fi sàlàyé fún wa pé àwọn abímọ̀mí ní ti ń bẹ òun náà ní kẹfìrí ń bẹ kódà suratul munafiqun òun náà tó wà ọlọ́run ní àwọn eléyìí o àwọn tánú jẹ́ mùnàfíkì ọlọ́run tó fún wa ń sóra kì í sàpọ́nlé fún wa ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ ká mọ̀ pé iye tí ń bẹ ni wọ́n kẹfìrí ń bẹ mùmìnì ń bẹ àwọn tánú jẹ́ àwọn mùnàfíkì náà náà àwọn náà tó ṣe pàtàkì jù àwọn mòmìnì so lẹ́yìn mòmìnì kèfèrí ló tó kù ṣùgbọ́n nínú mòmìnì a máa rí kíni o a máa tó ń jẹ́ so súrà yìí ọ wá ń ṣàlàyé wa nípa àwọn tá a jẹ́ mòmìnì tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ súrọ̀ yìí òun náà láti máa rí nǹkan tí ń súrà yìí náà tẹ́gbọ́n lọ́wọ́ máa lọ pé kọ́dé kọ́dé so gbólóhùn alimominun ibẹ̀ náà láti rí wípé ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ rẹ̀ súràtà kàtó súràtù nù kátólì Allahu nuru samawati wal ard àni jìnnà díẹ̀ kátólì irú gbólóhùn tó yẹ pé ọlọ́run bá fi sọ súrà náà ṣùgbọ́n súrà eléyìí àrùn jìnnà rárá tí a fi rí àwọn tó jẹ́ àwọn àfa àwọn sàlàyé fún wa yìí súrà yìí Mákà náà ni ó ti sọ̀kalẹ̀ tí súrà bá ti sọ̀kalẹ̀ ní Mákà a ti sàlàyé fún wa yìí pé àwọn súrà tó bá sọ̀kalẹ̀ ní mẹ́kà lára àwọn nǹkan tí a máa ń rí pẹ̀lú ẹ̀ tá a máa sọ pé súrà yìí o mẹ́kà ni ó ti sọ̀kalẹ̀ ló káwọn àyà rẹ̀ kò ṣe pépèpè àgbà àwọn àyà tó wà bí wọ́n ṣe pépèpè àwọn ọ̀rọ̀ tó sì máa sọ fún wa náà ni pé àwọn nǹkan tó jẹ máa mi ọlọ́run òun náà ni ó máa sàlàyé fún wa tẹ́gbẹ́ a máa rí àwọn àmì ọlọ́run bá tí wọ́n máa sàlàyé fún wa nínú súrà yìí ṣùgbọ́n lọ́wọ́ bá kọ́ fẹ́ ṣàlàyé ká kọ́kọ́ mọ̀ wípé àwọn tí wọ́n ń di mòmìnì nínú àwọn tí wọ́n jẹ́ àwọn kùfárù Mákà ọlọ́wọ́ fẹ́ ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ mòmìnì wọ́n ti di ẹ̀dọ́ ṣe wípé ó jèrè so ọlọ́wọ́ bá fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa kó ló a máa ka àyà yìí lọ àkọ́kọ́ ka àdìsí ẹ̀dọ́ ṣe wípé ó ṣàlàyé fún wa nípa àwọn àyáàtì tó wà ní ìbẹ̀rẹ̀ súrà yìí so àdìsí náà ni ó ṣàlàyé ẹ̀ fún wa àdìsí náà wà nù ní sáì gẹ́gẹ́ bí àwọn àfa àti sọ fún àwọn àfa aládì ti sọ fún wa ó sì jẹ́ àdìsí kan lọ́jọ́ pé ó fìdí múlẹ̀ èyí tó ṣe yí pé àwọn ènìyàn wọ́n lọ bá ìyá ńlá wa Aisha àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọ́n lọ bá wọn ní kúnlẹ̀ Aisha ta a sọ fún ìyá ńlá wa Aisha pé ìyá ummal mọ̀mìnì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá fún àwa tá a jẹ́ mọ̀mìnì wọn lè àjọba pé kayfa kana khulqu rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní ìwà òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n ní báwo ni ìwà òjíṣẹ́ ọlọ́run ọba báwo ló ti rí wọ́n lè lọ́wọ́ ìyá ńlá wa Aisha bẹ́ẹ̀ yàrá jà wá ní pé kánà kúlùkù rasulillahi sallallahu alayhi wa sallam al-Qur'an yà wá ní ìwà anabi sallam òun náà ní al-Qur'an karim so kùránì yìí gangan ni wà nábì téèyàn bá ti lọ ka kùránì yóò rí ìwà nábì fàkọ́ra art kọ́dí afla alimọ̀mìnà ìyá wa wá ka àyà fún wa kọ́dí afla alimọ̀mìnà àtà ìta àtà ìyá wa kà títí títí tí sinamu débi wà lẹ́dí náà ohun aláṣọlá wa ti him yóò ha ìlú wọn kà débẹ̀ báyìí nígbà tí wọn kà tán wọn ni kọ́ láti àkàdà kólókó rasulillahi sallallahu alaihi wasallam wọn ni ìwà anábìsílẹ̀ sọ́làm ó ti wà láàrin àwọn àyà mẹ́tẹ̀ẹ̀sì ìta máa bá àwọn sifaat ìròyìn tá a bá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́làm O ti jẹ́ nǹkan ló ṣe yí pé ó ti wà nínú àwọn ááyà mẹ́wẹ́ ìwáyé lórí jẹ́ fún bàtà bá ń ka ááyà yìí lọ a máa rí àwọn àríkọ́ṣe tó yẹ kí á rí múmi tí wọ́n bá jẹ́ múmi ní nǹkan tí yẹn gbọ́dọ̀ ní a máa rí nínú ááyà yìí ọlọ́run wa kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn tí wọ́n jẹ́ mùmìnì ọlọ́run ni wọ́n ti jẹ́ ẹni ló ṣe yí pé ó jèrè ọ̀lẹ́gbẹ́ lọ́dọ̀ àwọn àáfàá wọ́n ní ìyàtọ̀ wà láàrin kékéèyàn jẹ́ muslim àti kéèyàn jẹ́ mumin àwọn àáfàá ní ìyàtọ̀ wà ní àárín wọn téèyàn bá ṣẹ̀ gba islam wọ́n ní tọ́ ẹ kó máa sọ náà ni wípé kó máa sọ gbólóhùn wípé aslam tù mo gba islam kó má máa sọ gbólóhùn pé kí ni o àmàǹtù torí pé wọ́n ní àyà kùránì tó fìdí ẹ̀ múlẹ̀ nínú sọ́ọ̀tù Hujurat ọlọ́ni láti àárọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá oko ọlọ́run ní gbólóhùn tí wọ́n sọ ńgbà tí wọ́n gba ìsìláàmù ni pé àmánà so wọ́n ní gbólóhùn tí wọ́n sọ náà ni pé àmàtí nígbàgbọ́ kọ́lájì rọ́ọ̀bì àmàna. ọlọ́ni àwọn alábáwọ̀ kó sọ pé àwọn amọ̀tí nígbàgbọ́. kó lámtó nínú wàrà kí n kúlú aslámnà. ọlọ́ni sọ fún àwọn anáṣẹ́ àṣálà pé ẹ̀yin ò tí ì nígbàgbọ́. wàlámà yẹ́dẹ̀ kúlò ìgbà gbólóhùn tí ó máa jáde lẹ́nu òun náà ní pé kẹ́ ẹ sọ wípé aslámnà àtìgbà ìsìlámù.

àwọn àfa àwọn nígbà tó lọ́wọ́ bá ń ṣàlàyé nípa ìgbà tó fẹ́ pa lútù rẹ̀ ọlọ́wọ́ ọba ní nígbà tá a ti rí àwọn màláìka wa àyíká tá a bá lọ́dọ̀ lútù náà ni pé àbájú kí ni o ilé tá a bá náà ni ilé mùsùlùmí gẹ́rọ báyìí kí ni mùsùlùmí ilé kan tó jẹ́ ilé mùsùlùmí ní kàlábá torí pé ilé mùsùlùmí tó wà ń bẹ̀ lútù wà ń bẹ̀ àwọn ọmọ rẹ̀ méjèèjì ìyàwó rẹ̀ náà wà ń bẹ̀ ìyàwó lútù dẹ̀ nìyí òun náà jẹ́ ló ṣe yí pé ó gbà fún lútù kí ebi kọ̀ bá lútù ṣe ìyàwó núhù ni ò bá núhù ṣe ṣùgbọ́n ìyàwó lútù ó ń bá lútù ṣe ṣùgbọ́n ó ń ṣèjàmbá lútù lẹ́yìn so látara bẹ́ẹ̀ ó ń jẹ́ mùsùlùmí mùnáfíkì mùsùlùmí ni ṣùgbọ́n tonti bẹ́ẹ̀ ni ó sì wọnú ọlọ́run bẹ́ẹ̀ bá ń jẹ́ mùsùlùmí tí ò tí ì di kí ni o tí ò tí ì di mùmìnì ó mì pé ọ̀rọ̀ rẹ̀ ò tí ì ṣe kí ni o kò tí ì jẹ́ nǹkan tó ṣe yí pé ó tí ì di pé ó tí ì mọ ní àwọn nǹkan tó ṣe tó jẹ́ pé ó ní fọkànbalẹ̀ wájú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ sì mì ẹsẹ̀ rẹ̀ mì ní wàlẹ́ yẹn jẹ́ mùsùlùmí ẹsẹ̀ yẹn sì mì ọ̀rẹ́ kẹ́yìn ò ní ìmánì pẹ̀lú ẹ̀ tábà wá ní ìmánì àwọn nǹkan tá a fi ní ìmánì láti máa kà fún wa yìí tí a ní eléyìí lọ́dọ̀ èèyàn ṣe zina ní ìsìn báyìí kò ní kọ́ máa jẹ́ mùsùlùmí ìwọ́n jẹ́ sìn náà ìmùtí kò ní kọ́ máa jẹ́ mùsùlùmí tí bá ti ń kírun ìdáàbò dá nìkan máa kírun ṣùgbọ́n irun tó ń kì náà tí ọba tún dáadáa kò ní jẹ́ ní pẹ̀lú ẹni tó máa jẹ́ mùsùlùmí ni ó ń kí lásìkò ó sì o gbogbo ẹ̀ ó sì lè máa jẹ́ mùsùlùmí tó lè jẹ́ ṣàlàyé gbogbo ẹ̀ fún wa ọlọ́ni ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ọlọ́ni wọ́n ti jèrè ọlọ́ba sọ fún àwọn wọ́n ń wò wípé èrè ń jẹ́ inú ẹbọ ṣíṣe lọ́wọ́ ọlọ́ni kò sí inú ẹbọ ṣíṣe nínú káàdì mùsùlùmí kí mádò tó wá dénú ilé ayé èèyàn òun náà lẹ́yìn fi máa di pé kí ni o kò sí èméjì mẹ́ ọlọ́run máa fi wá pé kò sí èméjì mẹ́ pé tó bá ti jẹ́ mùmìnì tá a rí àwọn ìròyìn tá a fẹ́ máa kálẹ̀ lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kábà kò díje mi kí náà lè rè òun náà làjẹ́ náà kò sí èrè kan lójú àlùjẹ́ náà lọ́wọ́ nígbà tí ìwà ń jẹ́mi àlùkí àmọ́ níwájú ọ̀wà àlùjánnà kò jèrè kankan nu ẹni tó jèrè èrè táwọn mùsùlùmí jẹ oná àlùjánnà kò sí èmi jìnlẹ̀ kì í sèrè ilé ayé tẹ̀gbẹ́ èrè ilé ayé tí ó kàn ní ó lè fi ẹni tó ní ó lè filẹ̀ kó nǹkan tó kú ó sì lè bá kú ṣùgbọ́n kò lè bá wọnú sàárè kò lè wúlò fún mọ́ ṣùgbọ́n èrè tí ọmọ bẹ gbé oná lè rè àlùjánnà Àlẹ́dínà hùm fi sọ̀láàtìhìn kọ̀ṣọ̀ún. Alákọ̀ọ́kọ́ nú ròyìn téyìn ó fi máa sọ pé lágbájá báyìí, mùmìnì ni, èèyàn ti di mùmìnì. Ìròyìn alákọ̀ọ́kọ́ tẹ́gbọ́n náà ní Bẹ́lára Nàìjíríà Sọ́lá. Òun náà ni wípé àlẹ́dínà hùm fi sọ̀láàtìhìn kọ̀ṣọ̀ún. Àlẹ́dínà hùm fi sọ̀láàtìhìn kọ̀ṣọ̀ún. Àwọn tó ṣe wípé fi sọ̀láàtìhìn kọ̀ṣọ̀ún kọ́ọ̀ṣì òun náà òun náà ni pé nígbà tí wọ́n bá ń kírun báyìí a máa rí wípé ìbẹ̀rù ọlọ́run ọba ń bẹ fún wọn nínú ọ̀run tó ń kí àbẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ọba ń bẹ nínú ọ̀run tó ń kí téèyàn ọba tí ì bẹ̀rù ọlọ́run ọba nínú ọ̀run ẹnìyẹn ò tí ì máa kírun yọ́ọ́ máa ní àwọn nǹkan díẹ̀díẹ̀ ní ládá díẹ̀díẹ̀ ìdáhùn yẹn ti pàdánù jù lónìí nínú ọ̀run òun náà níbẹ̀rù ọlọ́run nǹkan dáhùn yẹn pàdánù jù ní nínú ọ̀run ó níbẹ̀rù ọlọ́run àwọn tó jáwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní àlùkùsù fi sọ̀lát ìmọ̀ bẹ̀rù ọlọ́run ọba nínú ọ̀run òun gangan ni rúùrù sọ̀lát òun gangan lẹ̀mí ìrun kéèyàn bẹ̀rù ọlọ́run nínú ọ̀run òun gangan lẹ̀mí ìrun táwọn yóò sì ní ní táyà ọkàn kírun ni ala Allah Allah wọ́n sì kó bẹ̀ kò ní síbẹ̀rù ọlọ́run bá ń bẹ̀. wọ́n ní ìbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n bá ní ẹ̀san tó pọ̀ jù nínú òrun ara ìbẹ̀rù ọlọ́run ọba ló wà ilé ó ti rí ẹ̀san nínú òrun ara ìbẹ̀rù ọlọ́run wà ló yẹ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣàlàyé fún anábì tá kà fún wa tá a bá ti kírun tán la máa ń gba máàkì tá a bá ti kírun tán báyìí ó fún wa ní iye máàkì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan gbà. èyí tí a bá jẹ́ pé gbà tá à ń kírun lọ́wọ́lọ́wọ́ èyí tá a fọkàn sí nìkan ni máàkì èyí tá a bá fọkàn sí wọn ni fún wa máàkì. tẹ́gbà tó ń ka fatia lọ́wọ́ ọfọkàn sí fatia ó gba máàkì nígbà tó fi kù lọ ti ro nǹkan míì lọ gba máàkì mẹ́. bàtà ó dé forí kan owó ìlú wa ti ń gbàgbéra ń bẹ̀ wọ́n máa yọ kíni o wọ́n máa yọ máàkì ẹ̀yìn kó bẹ̀ èyí tó ọba ti mọ̀ pé ọ wà nínú òòrùn ni wọ́n máa fọ́n máàkì tẹ̀lé agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́mọ bá púpọ̀ sọlọ́ fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àdìsíta fẹ́ kà fún wa yìí ó wà nù musnad mọ́mọ́ ahmad ó wà nù abu daud òṣìṣẹ́ ọlọ́run ọba ní lẹ́sàlẹ̀ abdi mi ń sọ láti i ìlàmà akílà mi ni à òṣìṣẹ́ ọlọ́run ọba ní kò sí fún ẹrú nínú òrun tí bá ń kí àyàfi èyí tó bá fọkàn sí inú ẹ̀ ní ọmọ jẹ́ tiẹ̀ èyí tó yẹ pé làákà èrè òkú òun bẹ́ẹ̀ tó yẹ pé ó mọ̀ pé ó mọ̀ nǹkan tí ń ṣe nígbà tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni ó òṣìṣẹ́ ọlọ́run bá sọ bẹ́ẹ̀ wọ́n ní wàhánà mùsọ́lì àkọ́dí yùsọ́lì wọ́n ní ẹni tó ń kírun yọ́ọ́ máa kírun fàlàyé tábùláwò mí ni nígbà tó bá wá kírun tán ní tí wọ́n kọ fún un ó lè má ju ìlà sódò sọ̀rọ̀ wọ́n máa fún wa máàkì rẹ̀ lèmi lè bá bàjẹ́ one over six lọ one over ten wọ́n ló ti máa fún wa mú un. yìí tá a bá fọkàn sí nínú òun òun náà la máa gbà pé láti sàkà fún wa náà. sùdẹ̀mí ká bẹ̀rù ọlọ́run ọba nínú òórùn nǹkan tó tóbi púpọ̀ ni tí a gbọ́dọ̀ ṣe kí ni o tá a gbọ́dọ̀ máa jẹ́ ló ṣe yí pé àfojúre náà nígbà tá a bá débi irun àwọn àfáìsì wọn wá ràn wá lọ́wọ́ wípé àwọn nǹkan tó lè jẹ́ kí ọkàn wọn máa wà bí irun kí làwọn nǹkan náà wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí ó máa jẹ́ kọ́kẹ́ èèyàn wà níbi irun òun náà ni wípé kéèyàn máa ṣe a'udhu billahi minash shaitani rajim tá a bá fẹ́ kírun ní ìsìn lẹ́yìn bàtà tẹ̀gbẹ́mìlì rọ́ọ̀mì tán a sọ jẹ́jẹ́ A'udhu بالله من الشيطان الرجيم. á sọ jẹ́jẹ́ lẹ́yìn bàtà bá sọ á tún sọ bismillahir rahmanir rahim á tún sọ jẹ́jẹ́ eré mi rí tọ́jú pé olókìdí múlẹ̀ lọ́dọ̀ àwọn afá ìta àwọn akásókè ni alhamdulillahi rabbil alamin tí wọ́n fẹ́ kírun tí yóò gbàgbéra tó ṣe a'udhu billahi minash shaitani rajim yóò ràn lọ́wọ́ yóò jẹ́ kéṣù ò lè tó ṣe èṣù ní ọ̀bẹ kó onírun òní ọ̀bẹ kọ́ kàrẹ́wà ń yóò kéṣù ò lè

so wọ́n ní ká máa jẹ́ pé a fẹ́ bẹ̀rẹ̀ ìrun ká tó ka fáti alẹ́ tẹ̀gbá tó lè rán téèyàn bá ti ṣe tẹ̀gbá tó lè rán mi tán tó bá lè ṣe àdúrà òní sèpítà àdúrà bẹ̀rẹ̀ lẹ́yìn ìbàdàn tó àdúrà bẹ̀rẹ̀ tán tó fẹ́ bẹ̀rẹ̀ fáti àkọ́kọ́ ṣe àdúrà mi tán jì lẹ́yìn ìbàdàn bá ṣe tán kò síbi súnra rẹ̀ yóò tẹ̀lé jẹ́jẹ́ yóò gbogbo ndị a bá ń sọ nínú òrùn pátá yẹn kéèyàn máa fọkàn sí ọbẹ̀ báyìí yẹn lè kankan lè lóyún ní fọkàn sí bá abc kò sí ti yọ kà ni so ìmọ̀ ń nínú yọ wá lọ́wọ́ kò ní jẹ́ kí èsù kó lè jẹ́ nǹkan ló ṣe yí pé yóò lè gbé bí irun òun náà ni isti ìdọ́rọ̀ azọmọtìlá ìtàhánà tí a bá ti fẹ́ kírun báyìí kéèyàn ọmọ ronú títóbi ọlọ́run kó wò pé a ah! ẹ̀dọ́ ni kí wọ́n á sin òun yìí ẹ̀dọ́ lè pa mí ní ìsìn mọ́ mi ẹ̀dọ́ lè ní kí n má jáde láàrin oṣù mẹ́wàá mọ́ mi téèyàn wà nù létí náà tẹ́ bẹ́ẹ̀ wọ́n yọ jáde níjọ kan ọlọ́run sì ní pé kọ́ padà nù lé wọ́n sì máa inú olé náà wọ́n sì gbèsè láàrin oṣù mẹ́wàá tí ò ní lè jáde so ọlọ́run bá kápá gbogbo nǹkan ọlọ́run bá kápá lórí ọmọ ẹgbẹ́ yẹn lórí ẹ̀dá rẹ̀ ọlọ́run bá kápá gbogbo nǹkan so látara bẹ́ẹ̀ yẹn wà á tóbi ọlọ́run ah ẹni mo fẹ́ sìn yìí o ẹ̀tọ́ tóbi ní tó jẹ́ pé àwa náà tá a bá wà níwájú ẹnìkan tó jẹ́ pé ọ̀gá wa tó máa fẹ́ fún wa ní máàkì náà wá ní ká wá ṣe nǹkan kan ọ wà lọ́kàn rẹ̀ ò sí bẹ́ẹ̀ bó lọ́kàn rẹ̀ ò sí ní síbẹ̀ àwọn ọ̀gá lójókòó kẹgbẹ́ kankan yìí inú kẹrọ yà máa bọ̀ lọ́yà kù ọkàn rẹ̀ wà níbẹ̀ ní òkú gbọ́dọ̀ ti ṣe so agbọ́dọ̀ jẹ́ pé yóò máa bẹ̀rù ọlọ́run bá a ti máa bẹ̀rù àwọn èèyàn tá a bẹ̀rù èèyàn nígbà tí èèyàn kan bá fẹ́ jẹ́ pé òun ló fẹ́ fún wa ní máàkì kan láti di kan lórílẹ̀ ayé tá a máa tẹ̀lé pẹ̀lú àmọ̀ pé ah ọlọ́run tó tóbi ju àwọn èèyàn yìí lọ àgbọ̀dọ̀ bẹ̀ ah bá wà wọ́n ju báyìí àmọ́ tá a bá ti léyìn ni a máa jẹ́ tó ṣe pé a ní nǹkan tá à ń pè ní nínú lẹ́yìn wá gbà náà náà ká ẹni tó wọ aṣọ gidi nísìn tó ti wọ aṣọ tó kóṣẹ́ sí agbádá ńlá tó wá fẹ́ bẹ̀rẹ̀ mu tó wá wọ tó wá wọ iṣẹ́ agbádá tó wọ bí òun ti ń sọ apá agbádá báyìí ẹ̀rì kí gbogbo kí ni gbogbo ọ̀run rẹ kò ní ń dáadáa ti kàn mọ́ tó pé ó ti di wàhálà fún ìdánwò ti di wàhálà fún àdánwò ibẹ̀ èmi odidi gbogbo àwọn èèyàn tá a jọ wá síbi bí àwọn ẹntọ́rẹ́jì mi àwọn tó tẹ̀lé mi wá gbogbo àwọn tá a jọ wá síbi bí èmi màá lọ gbogbo wọn èmi làwọn yẹn máa ń rọ tẹ̀lé báyìí tí ó wò fóun yẹpẹrẹ wájú ọlọ́run fóun tó nǹkan kan tọ́lá ti lè wo eléyìí ló fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù ló ah, kò ní rírun kò ní rírun òní fún kí fi ara rẹ̀ so àwọn afáàní tó bá ti so wọn ni yóò yóò yóò tó máa pé òun ò kankan wájú ọlọ́run òun ò kankan so látara bẹ́ẹ̀ yóò jẹ kó jẹ kí ni o kí kò ọ wà ẹlẹ́ẹ̀karùn-ún táwọn sọ wípé ọmọ èèyàn ti ń kírun lọ́wọ́lọ́wọ́ ibi tí ọmọ wò

òkè olójú èèyàn máa lọ lẹ́mẹ̀wá kò ní lọ bí ilẹ̀ ẹlẹ́rìn àṣetọ́nù níjọ́ jẹ́ tí ẹ̀ bá fi lè wá gbìyànjú tó yẹ kójú ẹ̀ ọmọ ẹ̀wọ̀ ibi tí ó forí kalẹ̀ sí àwọn apáṣẹ ibi tó kújú bá ti kúrò níbi tí ó forí kalẹ̀ sí tó bọ́ síbòmí báyìí ọkàn tẹ̀lé ni tó bá ti wo bòmí báyìí tó ní kankan gbé ọkàn tẹ̀lé bẹ́ẹ̀ ni so látara bẹ́ẹ̀ wọ́n ní tọ́ kí ojú wa kọ́ máa jẹ náà níbi ibi tá a forí kalẹ̀ sí ibi tá a forí kalẹ̀ sí ẹ̀ yóò bọ̀ pa àwọn náà kò ní jẹ́ kí irun yẹn kò ní jẹ́ ká mọ̀ lè ní kùsù ògùn bẹ̀. sọ àwọn àfa àwọn ni ìtọ́jú ẹ pé ó jẹ́ ètò gbẹ̀yìn ẹ̀ òun náà ní pé gbàtà bá fẹ́ wọnú òun kárí pé gbogbo ohun tó lè máa dọkàn wa láàmú gbàtà bá fẹ́ wọnú òun àti ọkọ mu kú náà wọ́n lọ́wọ́ yẹ pé o pé oúnjẹ wà nílẹ̀ tí wọ́n bá ń dáná oúnjẹ lọ́wọ́ tó mọ̀ pé mi ń pọ́ tásìkò oorun ò lọ tó mọ̀ pé lè kí fara balẹ̀ kọ́ jẹun yẹn kó má bàa kó bára rẹ̀ ẹni tó bá ti ń kírun lọ́wọ́lọ́wọ́ báyìí oúnjẹ ẹni tó ní ẹgbẹ́ oúnjẹ sẹ́gbẹ̀ẹ́ kan rẹ̀ pé à ń bọ̀ wá jẹ so tó ṣe pé bísí ti ń bọ́ dáadáa yóò fẹ́ nira oúnjẹ lọ́mọ fọkàn lò wọn lọ bá fẹ́ mú nǹkan wọn ni kọ́ lọ mú kọ́ làwọn bá fẹ́ láṣẹ ti mọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tòdò pé ìyàwó rẹ̀ à kọ́kọ́ lọ sí kọ́ akírun nígbà tí yàtọ̀ wọn bàtí ní ti lọ torí pé kò ní í jẹ́ kọ́kàn ọ̀fẹ́ máa kí ni wúruwúruwúruwúru pé kí ni ọ̀rọ̀ ọlọ́mọ mi lọ so ọmọ sáré kiri so wọ́n ní gbogbo tí ọmọ jẹ́

òun ni ọkọ̀ kẹlẹ́ jẹ́gẹ́ ní wọ́n bẹ́ẹ̀ tajà lọ́lọ́ jókòó sẹ́gbẹ́ ọjà rẹ̀ nígbà tí ó wá jókòó sẹ́gbẹ́ ọjà ó wá lóun fẹ́ máa kírun àyàn wá dé kẹ́ á máa ra nǹkan sáré lérò lè ṣe kankan lè mẹ́mọ́ lọ́bù mí o oyún yẹn ti bàjẹ́ nù kò ní rọrùn ẹ ti ń tajà kọ́fẹ̀ kan bọ́ ọ́nù oníkọlọ kírun sọ̀rọ̀ kó fọjà rẹ̀ lẹ̀ níbi o ti ní gbóhùn ẹnì kankan tí wọ́n sọ pé wọ́n fẹ́ rajà tó ń tọ́ mi ẹ bá ti rí bẹ́ẹ̀ nìkan fẹ́ rajà tó wàhálà ti dé bá nínú kọ́lá bọ́ bá fi kù bẹ̀rẹ̀ kò ní ní tó lọ́kàn rẹ̀ ò ní ìgbà má ọkàn rẹ̀ ò ní ìgbà má tó ara wa lọ́wọ́ lórí irun pẹ̀lú nǹkan táwọn afá ká wa irun yìí táǹkì yìí òun náà ló tóbi jù náà àwọn iṣẹ́ kò sí iṣẹ́ kankan tó tóbi tó lọ́dọ̀ ọlọ́run kò sí tó tóbi tọ́run torí pé lọ́dọ̀ ọlọ́run ọba kò sí nǹkan kan tá a lè fi wérun lọ́dọ̀ ọlọ́run torí pé òun ló jẹ́ nǹkan tó ṣe wípé níwájú ọlọ́run òun ló tóbi jù lọ́dọ̀ pé awálùmáyò asábìlì mari yọmọlì kìyàmọ́tì àsọ̀lá alẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ti rọ mẹ́rin ní ọjọ́ ìgbéga kìyàmọ́ òun náà ní ọ̀run rẹ̀ òṣìṣọ́rọ̀ wọn bá ní òun tún lè fọwọ́ gbáyà pẹ́ pé inú rẹ̀ bá da àwọn kẹlẹ́kúrò dà ẹ̀ńtínú rẹ̀ bá da tòbí na sọlá tàtẹ́ni ànífà ṣáà wà lùmúkà téèyàn bá ti ń kírun tí kò ṣúù wà ń bẹ̀ ni o tí ó bá ṣe kò ṣúù ń bẹ̀ irọ́ ni kí tí wọ́n bá lè sọ ní ọ̀rùn fún yàn téèyàn lè ní kò ṣúù nínú ìbẹ̀rù ọlọ́run nínú òórùn pẹ̀lú wọn kẹ́dá kálẹ̀ kò sí ni gbogbo nǹkan yòókù ní ẹ̀sìn ọmọ ọ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n nira ẹ̀yẹ pẹ̀lú òkè nǹkan tó kéré ni kíkùn sí òyìn ọwà ṣùgbọ́n ní ẹ̀bá lè gbìyànjú tó lè máa ní gbogbo gbọ́dọ̀ fún lẹ́yìn tòbí ìrún ni wọ́n máa jẹ́ kí ni o òun ni wọ́n máa jẹ́ nǹkan pé ìmọ̀ ajẹ́ olójẹ́ abdọ́lù gbogbo iṣẹ́ wa pátá yẹn tá à ń ṣe láyé oní ìṣọ́lá òṣìṣẹ́ tó dáa tó tó dẹ́ tó látọ́ lágbá tó ìrún níwájú ọlọ́run so tábà lè máa kí dáadáa òṣèré ọba ló ń fọwọ́ gbáyà ẹni tó bá fi jẹ́ pé ìrún rẹ̀ ó ní tó bá yẹ ìdá sọ́làhàt tí irun yẹn bá ti dà tó bá ti lè dà àbá gbogbo iṣẹ́ ìkú náà ni ó dà ṣùgbọ́n tí ọba ti lè dà ó ní ẹni ẹ̀kọ́ ọba ọkọ sọ̀rọ̀ yóò pò dànù yóò pò fò so látara bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ pé ojúṣe wa tá a wá ṣe láì tán bá ní pé ọlọ́run bò dá wa àwa èèyàn àtàlìjọ̀nù àbí nítorí pé kálíbà àjọṣin bò wọn lọ́run olórí ìjọsìn onáàlùkìnìún onáàlùkìnìún ọ̀sán láàtú olórí àwọn tó wà máa jẹ́ mú mi nìyí kìí sáwọn tí ó máa kírun lásán. Àlùbẹ̀bí náà ti sọ láti nǹkan ṣòro. Àwọn tó ṣe yí pé wọ́n máa jẹ́ mùmìnì, a máa rí kùṣù yíò jáde lè kùṣù òfin sọ̀rọ̀ àti. A máa rí kùṣù ù nínú ọ̀ràn wọn. Ẹ dáa bá ti rí ìbẹ̀rù ọlọ́wọ́n bá nú ọ̀ràn rẹ̀ kò tí ì bí mùmìnì. Ìròyìn alákọ̀ọ́kọ́ nù. Kèédí mùmìnì, ó ń jẹ́ kí ni o, mùsùlùmí sì ń jẹ́ lọ́wọ́. Mi ò gbé ẹsẹ̀ rẹ̀ ń mì wájú ọlọ́run tẹ̀sígbà náà máa ń gba one over ohun tí yóò tó nǹkan one over six tí yóò tó nǹkan tí ń gbà jọ tó ọmọ tí ń gbàgbé lẹ́yìn òjò ní skul one over six wọ́n fi ṣẹ́dá six ó gba one over six wọ́n tún ṣe mí ó tún gba one over six wọ́n tún ṣe mí ó tún gba one over six kí ló wá kù tó fẹ́ ní lọ́dọ̀ ọlọ́run kí ló kù tó ti fẹ́ ní ṣé wọ́n àyẹ̀wò náà wà dàpọ̀ tó wà bá yòókù sọ̀rọ̀ jẹ́ pé a gbọ́dọ̀ máa gbìyànjú bóun láti ní kò ṣòro nínú ọ̀rọ̀ wa káà náà lè máa jẹ́ ẹgbẹ́ tó ti níròyìn kan nínú àwọn òròyìn tí wọ́n fi ń jẹ́ mọ́wé نعم والذين هم عن اللغو معرضون ọlọ́ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì èyí tó ṣe pé a máa bá lọ́dọ̀ ẹni tó ṣe wípé ó jẹ́ mùmìnì ìròyìn ẹlẹ́ẹ̀kejì tá a bá lọ́dọ̀ rẹ̀ òun náà ni wípé wàlẹ́dínà um anilaguwi múrìdùn àwọn afáàní lágùwì ti ń bẹ́ ń bí gbogbo nǹkan pátá yẹn olóko sínú gbogbo nǹkan olóko sínú ó kó ẹbọ sínú ó kó ṣírìkù sínú yẹsùmùlù ṣírìkà wà lùmọ̀ á sí ẹ gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pàtàyẹnyẹn olóko sínú wà máa láfa ìdáta fi ìmúná àkùwálì wà àkùwálì gbogbo ohun tí ò bá jẹ́ pé àǹfààní wà ń bẹ̀ gbogbo ohun tó bá jẹ́ pé ọ̀rọ̀ sísọ ni tí ò sáǹfààní ń bẹ̀ ẹlòmíì ọmọ gbọ́ orin yóò ti bọ́ ní etí rẹ̀ orin náà dandan kò ní gbọ́ kí ni à ń wí bẹ́ẹ̀ tí ò ní túmọ̀ gbogbo tí ò ní túmọ̀ làwọn èèyàn ń gbọ́ ayé lónìí ọmọ mi ó sì ti kí ní etí látàárọ̀ ti di dalẹ̀ ní tó fi ń gbọ́ orin ní ìgbésí ayé látàárọ̀ ti di dalẹ̀ kì sàsìkò jẹ àwọn èèyàn kírun tó bẹ́ẹ̀ kírun jimá jimá ni kírun tí wọ́n bá ti ń lọ báyìí mo yára ìbò tí ayé ìrọ̀lọ́ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí orin gbígbọ́ ohun gẹ́gẹ́ lọ́kọ́kọ́ lágbíwù olókọ́ kó sí lójú orekórin àyàn máa gbọ́ lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn máa gbọ́ orekórin lórílẹ̀ ayé lónìí àwọn èèyàn máa jókòó sí orin wọ́n máa gbọ́ orin ò ní àǹfààní kankan tí ó ṣe ọmọ èèyàn láǹfààní alukurani kẹrin tó gbọ́ tí ó ṣe ọ láǹfààní tó o bá ń gbọ́ kúrò àdẹ́gbẹ́ mi bolo fi sétí rẹ tó o bá ń gbọ́ àlùjẹ́ náà ní súnmọ́ tájìyàn bá ń bẹ lára rẹ yóò ṣàjà tó o bá wá ń gbọ́ orin tó o ti bọnú etí rẹ̀ ara rẹ̀ ó tún máa lágbára sí i inú rẹ̀ ọmọ dùn ni oní máa ń gbé ọ̀fùnkẹ̀fùnkẹ̀ tó fi máa lọ́dún máa fòókè lọ́mọ jó tí rẹ̀ ó ti dàrú orin ni òní ọ̀ràn ìwọ náà ní mọ̀ pé ṣètọ́n ti lágbára nù ṣùgbọ́n ọ̀rọ̀ wa yóò wá lágbá balẹ̀ ọ̀rọ̀ náà alákùnrin ní mechanics yóò wá di pé èèyàn wá lágbá lórí ṣètọ́nù mà bó ti wá bá kún tiẹ̀ nù ṣètọ́nù ó ti wá lé gbogbo gbèsè ayé ẹ̀ tòbí ṣètò ìlà àwọn èèyàn kan wà kẹ́gbó ti mú tán yányá ṣùgbọ́n àwọn èèyàn kan àwọn mùmí nílà àwọn yóò máa dọ́gbọ́n fẹ́ máa mú wọn díẹ̀ díẹ̀ yóò tún máa bọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n wọ ọ̀dọ́ bá ní ṣe gbogbo àwọn ètò ń gbórí gbígbèsè ayé tí ó ti bàjẹ́ nù yóò máa mutí yóò máa ṣe sinmi gbogbo kí ni ó wà ní òun fún tọ́ba lóhùn gbọ́ orin òun ò ní ṣe sinmi òun ò ní mutí rọ́ọ̀dì ń pa nígbà tí ó bá yí gbọ́gbọ́gbọ́ yóò padà máa ṣe tí ó sì lè méjì mbẹ́ so ó ń sàlàyé fún wa pé gbogbo ló bá ti jẹ́ aláwíwì àwọn ọ̀rọ̀ tí ò dáa àwọn àsọkúsọ ọlọ́run sọ pé nínú ní inú àlìjẹ́nà ọlọ́run ọba kò ní í sí nǹkan tó ṣe pé àwa máa gbọ́ tí ó máa jẹ́ nǹkan tí ó máa jẹ́ ọlọ́run látẹ̀sínú òfin alágíyà ọlọ́run ni ẹ ò ní í gbọ́ mbẹ́ ìsọkúsọ ò ní gbọ́dọ̀ àwọn kan máa lọ́dàdà yìí ní gbọ́ nínú àjọ ọlọ́run kò sí lágùn ìlà kí ìlà ọlọ́ni ọ̀rọ̀ ọ̀la ní bẹ́ẹ̀ náà jẹ̀nà ọ̀rọ̀ tí ò da èèyàn ni máa gbọ́ ẹni wàá ló jẹ́ pé ó wá ń gbọ́rọ̀ tí ò da inú náà ni ó ti máa gbáriwo náà táwọn èèyàn máa pa tíyà máa jà àwọn èèyàn bẹ́ẹ̀ ìdí ọ̀rọ̀ máa gbọ́nu náà ìgbà bẹ́ẹ̀ kó bá lè jìnnà sí láyé ń bì ó mì pé irú ẹni bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ dáadáa tí bẹ́ẹ̀ náà jẹ́ náà ọlọ́run bó sọ́dọ̀ fún wa wípé nígbà tó ń ka ìbádùn rahman wọ́n ní wáyé náà máa rú bí lágùn ìmọ̀ rú kìrọ̀ ọ̀mà ọlọ́ni àwọn tó jẹ́ àwọn ìbádùn rahman tí wọ́n bá ń kọjá lọ níbi táwọn ti ń sọ̀sọ̀kúsọ mọ́rú kìrọ̀ ọ̀mà wọ́n kọjá ń bẹ̀ lẹ́ni àpọ́nlé mi wọ́n náà wà ní dá ibi tá ti ń plé orin ah wọ́n ní ó ṣe gbé orin eléyìí jáde ni ah ìwọ́n tó ń jẹ́ àfa àbí ìwọ́n tó ń jẹ́ ah ọmọ ń kọrin láyé èdè tó ń kọ yìí yóò tó bẹ̀rẹ̀ yóò tó di lágbára so kì í ṣe tó dáa fún mùsùlùmí kì í ṣe tó dáa ká máa bá lára ẹ̀ ọmọ èèyàn àwọn mùsùlùmí tó kọjá níbi wọn ó tún máa di tèrè ọba kọjá bí wọn ti ń kọrin àlùmíràn bí wọn ti ń kọrin ọgbẹ ah òun tó fẹ́ tẹ́tí gbọ́ kínní yẹn dáadáa. wà á nà sọ̀rọ̀ gíga tó ń jìnnà rọ̀gọ̀ sáà wà á yìí dá sọ̀rọ̀ dóyè láàkọ̀lẹ̀ wànásù rọ́ọ̀dìbà ìdárọ̀ gàtà ẹ̀mí yìí máa fẹ́ nǹkan ní tí yàrá bá di jọ máa ní fẹ́ kankan kò sí ẹ̀mí ẹ̀mí yẹn tó bá ti bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni ẹni tí ọba lè máa lè máa tírèdì ẹ̀mí ẹ̀ kó máa tọ́ sọ́nà kó máa sọ pé níbi ká máa gbọ́ Kùránì oore bẹ́ẹ̀ tí ó máa dùn mọ́ oore ní tí àṣetọ́nu ṣe lọ́sọ̀ fáwọn èèyàn kò sóore bẹ́ẹ̀ tọ́jú ọba súnmọ́ tọ́lọ́wọ́n ọba ló tún mọ̀ pé kò sórí mẹ́ ẹni tí rí o òun rò pé tó dànù tó ọmọ ìjáde ń gbèsè ayé yóò pé tóun ọba tí fi gbogbo ìtàn àwọn lẹ̀ kóun fi gbogbo ara àwọn lẹ̀ òun ti ṣe gbèsè ayé ìdóhùn ni àṣetán ló ti lọ́sọ̀ fún un bá ń bọ̀rọ̀ ẹ̀ dáadáa tó jẹ́ pé ó bojú ẹ̀ gbogbo ẹ̀ òun ó sì máa rí i pé oore ni pé bóun ti wà. tó jẹ́ pé ọkọ òun nìkan náà bá ní bọ́ máa rí òun láàrin gbogbo àwọn èèyàn ilé ó sì máa dùn. àyà lọ́nà bá ní kó rí òun ní rí òun ilé ó máa dùn sí i kò sí ní ẹ̀ bá ti ń ṣe tọ́jú pẹ́lú ọba yọnu sí tó ń ṣe tó ń ṣe tó ń ṣe bẹ́ẹ̀ ni ó máa dìrọ̀ fún ọ náà ṣùgbọ́n tó bá ń jìnà sí lẹ́gbẹ́ ìdí ilé ayé yẹn náà ló bọ́ èṣù ni ó máa ṣẹ́dẹ̀ sọ fún ọ tó àpàdà wà kábàámọ̀ wà fẹ́ kú ibi ògbóni tó ṣe nǹkan tí ọ̀dà ni ọlọ́run bá ń ṣàlàyé fún wa yìí pé wàlẹ́dínà hum anilagun yìí. wàlẹ́dínà hum anilagun mu'ridun. ọlọ́run ní àwọn tó ṣe wípé múrìndúnà anilagun gbogbo tó bá ti jẹ́ nǹkan tí ò da tí ò bá tọ́lọ́run ọba mu ọlọ́run ní àwọn tó jẹ́ mú mi lẹ́rìí pé wọ́n ṣẹ̀rí kó bẹ̀ wọ́n èè dúró bẹ̀ ìdílé máa ti ń gbọ́ orin tẹ́ máa ti ṣe àwọn ò dúró síbẹ̀ kó tó máa jiyàn bẹ̀ wọn ò ní gbogbo tó bá ti jẹ́ lágùwì àwọn bọ́ọ̀lù náà lágùwì ìdààmú ara ẹni lásán ni njẹ́ ò ní tuma kò ní tuma kò fẹ́ẹ́ ṣe fún mi lágùnmí ni ò ní bá mú mi ò ní bá mú mi ní bẹ́ẹ̀ alẹ́ bá mùsùlùmí bẹ́ẹ̀ lọ́tọ̀ mùsùlùmí ni ọ̀dọ̀ tọ̀ tùmẹ́sẹ̀ rẹ̀ mi àtùwàlìjọ́nà rẹ̀ ń mi èyí tó ń wó àtùwàlìjọ́nà rẹ̀ ń mi tó tún dààmú ara rẹ̀ tí tó ń wá aláti tó tún lọ tó tún lọ máa jiyàn torí ẹ̀ táwọn agbọ́n bẹ̀ ẹ̀ tá a bá bá ń re léyìn lágùwì ni tí ó ṣe nìjú mẹ́ ọ̀rọ̀ náà àtó jẹ́ mú mi ní gidi more reasonable is like wasting of time ìmọ̀ dààmú àsìkò yẹn dààmú yìí máa wéṣì dé ọ kaba wà lálẹ́ kìámọ́ ìgbé wọn á wéṣì àgbèsè ayé òun. mo fẹ́ sàyé mo fẹ́ sàyé mo fẹ́ ṣe dúró níyàn táyé ò bá fi àlẹ́ òun wá sí fa ẹ́ sílẹ̀ ìwọ nìyẹn ayé nìyẹn kò sì máa ṣe lọ ìwọ nìyẹn ayé nìyẹn kò sì máa ṣe lọ. so àwọn afáàn ṣàlàyé fún wa yìí pé ilé ayé yìí kò sí èmi ti bẹ̀ ẹ̀ àwa náà láti lẹ̀ so gbogbo ọmọ èèyàn náà ni ó fi lé ayé lẹ ilé ayé ọmọ ẹjẹ lé ayé tiẹ̀ lọkọ lọmọ tó parẹ́ kó tó mọ ẹjẹ lé ayé mọ́ so látara bẹ́ẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ jẹ́ tó ti pé yóò gbìyànjú láti jìnnà sí gbogbo àwọn nǹkan tí ò dáa tí ọlọ́run ọba ní ká jìnnà sí torí àǹfààní ara wa náà ni a fi jìnnà sí kéèyàn bọ́ mọ́sálásí kó yan náfìlà ìrọ̀rùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé òun rí náfìlà yàn òun rí kúránì ká òun rẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n ọba mọ lékún bẹ́ẹ̀ tí wọ́n náà wálé kí tó ń kẹ́kọ̀ọ́ lọ́hùn tó ń mọ ọ̀rọ̀ ọlọ́run bá gbogbo dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá jẹ́ àfa àti máa ń ka sí àwọn ọmọ òwe àà ah, ah, inú rẹ̀ ó sì máa dùn tó bá ń ka tó bá ń ka àwọn inú rẹ̀ sì máa dùn pé ọ̀rọ̀ ọlọ́run ń ka yìí ó sì máa rí dùnú bẹ́ẹ̀. kọ́ wa ló gbèsè ayé rẹ̀ síbi tọ́lọ́run tẹ́lifọ̀mọ̀ tó padà wà tó wá rí ẹ̀sìn ọlọ́run balali kìámà kọ́ wa lò síbẹ̀ ju pé kọ́ kan ló dáhùn tán dandan kọ́ kan kó bẹ́ẹ̀ kọ́ wa lọ báyà lọ́dọ̀ wa níwájú ọlọ́run ọba ẹ ká gbìyànjú ká sọ agbogbo nǹkan tó jẹ́ pé kì í bá ṣètò ọlọ́run ọba ní pè ní lágbóyè ọlọ́ni àwọn tó bá já àwọn mùmìnì. wàlẹ́dínà wọn àlèláwé mùrìnú. ọlọ́ni àwọn tó bá já àwọn mùmìnì ibo ló bá ti jẹ́ lágùwì ọlọ́ni wọn máa jìnnà sí ni nam. wàlẹ́dínà wọn lè zàká àti fàáìlú. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí àwọn apọ́lí tẹ̀sí bí wọ́n ti túmọ̀ àyà yìí bí wọ́n ti túmọ̀ rẹ̀ fún wa ìtumọ̀ méjì ó ni àwọn apọ́lí tẹ̀sí fún àyà yìí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n jẹ́ kó yọ ayé pé zakat ìta máa ń yọ tó jẹ́ ti pé a fi owó yọ maka ni aya ti sọ̀kalẹ̀ maka dẹ̀ ni ọlọ́run bá ti sọ zakat di ọ̀ràn àyàn láti maka gẹ́gẹ́ bá wọn fa ti sọ wọ́n ní ó ti wà bẹ́ẹ̀ ọlọ́run bá ti sọ di ọ̀ràn àyàn láti maka ṣùgbọ́n ní Madina lọ́lọ́run ọba ti wá ń sọ yí pé bẹ́ẹ̀ bá wá yọ zakat ọlọ́run á sọ pé eléyìí ò bẹ́ẹ̀ ti yọrí eléyìí bẹ́ẹ̀ ti yọrí eléyìí bẹ́ẹ̀ ti yọrí ṣùgbọ́n zakati ti nǹkan tó ṣe pé ni o ọlọ́wà ń sọ ní sọ́ọ̀bù ní Madina ó ń ṣàlàyé gbogbo nǹkan tí a nídìí gbogbo àwọn oríṣiríṣi bíi góòdì àwọn kankan ọlọ́wà àti ẹ̀yẹnjú gbogbo ẹ̀ nígbà tó dé ìlú Madina ṣùgbọ́n zakat asùlọ̀dẹ̀ bí àyà Maka lélẹ̀ ó ti wà nínú àwọn àyà tó Maka pé ìjẹ́ ọ̀nà ẹ̀yà rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti Maka àwọn والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون ọlọ́ni àwọn tó ṣe pé ìmọ̀ ayọ̀ zaka òun náà ni wọ́n fi ń ṣiṣẹ́ bọ́lá wọn bá dákọ̀ zaka tó nú àkùránì kẹrin nínú nǹkan dáhà mùsùlùmí tá a wà lórílẹ̀ ayé lónìí àdájọ́ pé orílẹ̀-èdè tá a wà yìí nínú nǹkan dáhà ni zaka ti wà tá a mùsùlùmí ọ̀kà sí mi tí a kà sí rárá wàhálà ní sáà ń kojú tí àwọn adọ́dẹ̀dẹ̀ àwọn olórí wa wọ́n sì máa jókòó wọ́n sì máa parapọ̀ mí kan wọ́n ò sì ní sọ pé bóò láti máa gba zakat bóò ni ó ti rọrùn láti máa rí zakat gbà lọ́wọ́ àwọn èèyàn bóò ni ètò láti máa ṣe zakat àwọn èèyàn ní gbìyànjú rẹ̀ bọ́lá wọn bá àtúnṣe rẹ̀ tó ti ní ká yọ àwọn ètò níṣètò rẹ̀ wọ́n ò ní máa báyẹn kan yọ zakat bẹ́ẹ̀ bọ́lá àtúnṣe rẹ̀ tó ti ní so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ ní pé zakat ní tó sọ lọ́wọ́n ọba tó fi ràn ní pé dandan ní fáwọn mùsùlùmí pé ká yọ ká dẹ̀ máa ṣàlàyé fáwọn èèyàn bí wọ́n ti yọ ká dẹ̀ máa jẹ́ pé ojú ọ̀nà àwọn tí wọ́n ní kí wọ́n ní àti ká máa ṣàlàyé fáwọn èèyàn èèyàn lè dáyọ fún ara rẹ̀ àwọn tí ó dẹ̀ jẹ́ pé yóò béèrè pé ibo ni kò wọ́n ná sí tí ó sì ná síbẹ̀ bọ̀dọ́lọ́ bá bá bùkún ká máa zakat nínú owó zakat yìí ọ̀yìnkàn tẹ́ pé máa sọdá bá ti lè yọ àti bí ìyọ̀nà ọlọ́run àyẹ̀tò láti wọn owó wa sọlọ́run bá ní àwọn tó ṣe yí pé ó ń lè zaka ti fa ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àáfàá tí wọ́n mú wa òun náà ní pé ẹni tó bá lè ṣàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ ìmọ̀ ṣàfọ̀mọ́ ẹ̀mí tó fi kọ́ di àfúláhà máa ń zaka وقد خاب من دساها قد أفلح من زكاها wàkọ̀dé kọ́ọ̀bà máa ń dàsà ha. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa pé ẹni tó jèrè òun náà lẹ́nu ṣe pé ó ṣàfọ̀mẹ́ kúrò ní gbogbo àwọn ìdọ̀tí torí pé ẹ̀mí yìí tí ó máa fẹ̀ wá sí òun náà lè gbé kàtà burú ẹni bá yẹ pé ó tún wá lọ fún ẹ̀mí ẹ̀ má kí ọ̀dọ́ lè fẹ̀mí mọ́ náà ni pé yóò máa súnmọ́ tọ́lọ́run tí bá ti ń súnmọ́ tọ́lọ́run ẹ̀mí yóò máa mọ́ díẹ̀díẹ̀ mọ́ mọ́ díẹ̀díẹ̀ nìyí téèyàn ó fi máa ríra rẹ̀ pé òun ọlọ́run tún jẹ́ kóun mutí mọ́ ọlọ́run jẹ́ kóun ti zìnà mọ́ ọlọ́run jẹ́ kí òun tún bọ́ sínú àǹtà tẹ́tẹ́ mọ́ àwọn àjọyọ̀ bàbá ìjẹ̀bù wọn máa ta tẹ́tẹ́ níbi tí ayé òun ọlọ́run jẹ́ kí òun jẹ́ pé òun tún wá lọ jókòó di bọ́ọ̀lù kó tún wọ bọ́ọ̀lù mọ́ díẹ̀ díẹ̀ ní tí ẹ bá ti sàkọ́mọ́ ẹ̀mí ara rẹ̀ yóò máa bá ẹ̀ láwùjọ àwọn ẹni ọlọ́run yóò máa bá ara rẹ̀ pé òun náà ti ń tẹni ọlọ́run wọ́n ti ń kà òun náà sí láwùjọ yóò wá jẹ́ ní àpọ́nlé lójú àwọn èèyàn yóò tún wá jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run tó dá gbogbo àwọn èèyàn ọlọ́ni wàlẹ́dínà hum lè zaka. wàlẹ́dínà hum lè zaka ti fa ìlú. àwọn tó yẹ pé iṣẹ́ tí wọ́n máa ṣe ni pé iṣẹ́ sísàfọ̀mọ́ ẹ̀mí báwo lẹ̀mí ó ti mọ́ òun ni wọ́n máa ṣe òun ni wọ́n máa gbìyànjú rẹ̀ láti máa ṣe ọlọ́ni àwọn eléyìí ni àwọn tó yẹ pé kí ni o àwọn tí wọ́n jẹ́ mùmìnì náà. wàlẹ́dínà hum lè furujihim hafidun. orí àyà náà ni a ti dúró ní òní ìjọba bá bẹ́ẹ̀ ṣàlàyé fún wa nínú àyà tí a kà fún wa rẹ̀ ìròyìn alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ti ṣàlàyé fún wa alùkùsù fi sọ́lá ìmá jẹ́ pé a máa jẹ tí ó máa bẹ̀rù nínú ọ̀run òun ìròyìn tí yàn fi ń jẹ́ mú mi ní alákọ̀ọ́kọ́ ìròyìn ẹlẹ́ẹ̀kejì àlè ìrọ́dù anilágún ìmá ṣẹ́ríkò ni olúwa ti yàtọ̀ síbi tọ́lọ́run ọba òun náà ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ìròyìn ẹlẹ́ẹ̀kẹta fíìlù zakatilẹ̀ amwal wal anfus òun náà ni wípé ká máa ṣe zaka ká máa yọ zaka owó àti ká máa yọ zaka tẹ̀mí máa ṣàfọ̀mọ́ ẹ̀mí máa ṣàfọ̀mọ́ owó àti máa ṣàfọ̀mọ́ ẹ̀mí orí ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ẹ bá ti ní àwọn àròyìn yìí àtọ́fà pé kúlùkù alẹ́ bí sálàm náà ìwà ànábì nìyẹn ànábì máa jẹ́ tí máa bẹ̀rù ọlọ́run nínú ọ̀run rẹ̀ ànẹ́bí èrí nǹkan tí ò da ìrìn àwọn nǹkan tó yẹ kó tí èsì tọ́lọ́n kọ́ wá dó bẹ̀ so ó jìnnà lóko tó yẹ bá ti tọ́lọ́n ọba lẹ́yìn wá gba náà òṣìṣẹ́ ọlọ́run ọba náà jẹ́ tó ṣe pé ń owó ilé ń ẹ̀mí káwọn náà jẹ́ ìkan nínú wọn ayàtọ̀ tó a máa bá lọ wa pé ká sọ abẹ́ wa ká má máa jẹ́ tó pé ìwòho kankan àṣàlàyé àwọn òwò fún wa ní sọ́tún nù gbogbo tí ń jẹ́ ìwòho yìí tó jẹ́ ìhòòhò tó obìnrin a ti ṣàlàyé ẹ̀ sọ̀rọ̀ sọ fún wa pé àwọn obìnrin náà káwọn náà máa sọ ìhòòhò wọn èyí tó ní lọ́dọ̀ àwọn afá náà ni pé láti bí ìdodo síbi orúnkún ìhòòhò ọkùnrin ni téèyàn gbọ́dọ̀ máa sọ àwọn tí ọ̀gbọ́dọ̀ ni ọ̀gbọ́dọ̀ máa rí ìrọ̀ arọ tó wẹ̀nu kékeré láàrin ọ̀dẹ̀ àti gbogbo díàdì kó máa fi ni òun náà ti ń tẹ̀sẹ̀ wájú ni ó ṣe kí ni òun ni a tún máa ṣàlàyé ayé ilé fún wa pé ká sọ abẹ́ wa. walladhina hum li furujihim hafizun. ká sọ abẹ́ wa ká má fi òun ẹnìkankan káyọ̀ má fi abẹ́ wa ṣe zina nínú ẹnìkan kí a máa ṣàlàyé fún wa lọ́la kọ́lọ́ba kó sọ́dọ̀ fún wa nta gbọ́ ìkọlọ́ jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run ṣe nígbà tí ẹ̀mí àtẹ̀yìn ọ̀bẹ̀rẹ̀ ọ̀sán wájú ọlọ́run wa lọ́nà kàrọ́ ọmọ rẹ̀ hàmdí ọ̀ṣẹ́rọ̀ láìláìlá àti ẹ̀kọ́ fún kàrà wọ́n àti òbí lẹ́yìn 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. No, it's all right. Ma che ne so, ma che ne so. Bene, allora, ma te ma qua. Quindi al futuro di questa tema io non ti lascio, però. Riguardiamo la storia, però non possiamo dare ẹlẹ́kejì ni pé àwúyẹ àbí ìkẹ́dẹ́ yẹn bá kéèkì lára wa ìlú ìpínlẹ̀ tó ń gbọ́ ní pàtúmọ̀ àwọn ọkọ̀ nítorí lọ́wọ́ náà fi lẹ́gbẹ́ lẹ́gbẹ́ àmì sí kí ni ẹ̀lùbá fún mi. Náà alábẹ̀rẹ̀ àmì alákọ̀ọ́kọ́ òun náà ni nípa wípé kí a gbé ọmọ wa sí mọ́sálásí lára àwọn nǹkan tó jẹ pé àwa tí a jẹ́ mùsùlùmí kí ọlọ́run bá kí ó ṣàánú wa ní ara rẹ̀ nìyẹn èso jẹ́ pé àwọn ọmọ wa kéékèèké tí wọn ò tí ì lè sọ̀rọ̀ àbúdá àmọ́ wípé wọ́n máa dààmú wa nígbà tí wọn ò tí lè kírun àwọn màmú wa sọ̀rọ̀ àrí bàbá mi tí ó máa mọ́ ọmọ ìgbà tó máa yẹ bá wa bàlágà tán ọmọ òun gan kò ní lára àwọn ibi tí àwọn dáa jẹ́ mùsùlùmí tí a kù sí nìyẹn àwọn ọmọ yẹn wá kó wá di sọ́ọ̀pù wa mọ́sálásí ni májẹ̀mú kan olóyè ká gbọmọ wa mọ́sálásí òun náà ni wípé májẹ̀mú wípé kò sí ẹnì kankan tí ó ń bójútó mọ́ wọn àádìí wá mọ́sálásí tó bá rò ṣọlọ́ wọn bá tó kírun tó yẹ pé ìkan nínú àwọn ọmọ rẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ń gbé dání ó kírun fáwọn èèyàn irú ọ̀rọ̀ yẹn ni tí bá wọn àpáàtì sọ òṣọ́lọ́wọ́ bá yóò gbé ọmọ yẹn dání tó bá nàró tó bá bẹ́ẹ̀ lọ forí kanlẹ̀ yóò gbé ọmọ yẹn yóò gbé jù yóò gbé jù sílẹ̀ ó lẹ̀ fi kí wọn pamọ́ yẹn ṣùgbọ́n kí èsè gbogbo gbà tó gbé àwọn àpáàtì wọn jẹ́ àwọn àfẹ́sì wọn ni pé kí ló jọlọ́ bá ti ṣe lé àwọn kan ní kò sẹ́ni kan nú ilé tí ó bá ṣọlọ́ bá gbọ́mọ dání àwọn kan ní pé ara òṣọ́lọ́wọ́ bá inú ilé rẹ̀ kún fáwọn èèyàn ni ìwé kò ní sí ẹni tó yẹ pé yọba gbé ọmọ dání ṣùgbọ́n òṣìṣọ́lọ́wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ eléyìí ọmọ yóò jẹ́ tó ṣe pé ó kó àìròjú bá òṣìṣẹ́ ọlọ́wọ́n bá nígbà tí ń kírun ju pé ọkàn ń gbé ó ń gbé lọ ó ń kírun ó ń gbé ó ń gbé sílẹ̀ lẹ̀ ìgbà kí èdè ń wà òṣìṣẹ́ ọlọ́wọ́n bá máa ń ṣe bẹ́ẹ̀ sọ́dọ̀ jẹ́ pé agbọ́dọ̀ jẹ́ tó ṣe pé yọ sọ̀rọ̀ dáadáa sẹ́ni pé ájà kan bá wà ọmọ ìkòsí ni yóò kọ́ ìrojú bá wa nípa àrùn táǹkì kò ní jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run ọba ó wà nínú òrùn wa a sì fẹ́ lọ sí lọ́wọ́ ọba lẹ̀fẹ́ kí bẹ̀rù ọlọ́run ọba ó wà nínú òrùn wa àmì gbogbo tó ní jẹ́ kí bẹ̀rù ọlọ́run ọba ó wà níbẹ̀ la gbọ́dọ̀ jẹ́ pé a gbọ́dọ̀ kọ́ di ká gbìyànjú kó jẹ́ pé àwọn obìnrin náà kí wọ́n máa ran àwọn àbá àwọn kan máa ràn wọ́n lọ́wọ́ tẹ̀gbẹ́ àwọn náà wò wípé ìwọ náà ti ẹ̀ tẹ̀lé bàbá rẹ̀ lọ́mọdúnláṣí ìwọ náà ẹgbọ́mọ náà ẹ̀ ti ẹgbẹ́ lọ́mọdúnláṣí báwọn ikú náà ń gbé tiwọn náà wáyé so obìnrin a máa sọ̀rọ̀ lẹ́nu gbà wípé àwọn ìgbọ́mọ tiwọn wọ́n èkú wọ́n máa lọ mọ́sálásí ọ̀kan náà bá wọ́n pé ẹjẹ́ mi náà gbé lọ nígbà náà so látara bẹ́ẹ̀ ká ràn wọ́n lọ́wọ́ pé wọ́n fẹ́ lọ jọ́sìn fọlọ́run ni wọ́n fẹ́ kí kò ṣùn kó wà náà wọn tí wọ́n fi lẹ́sàn níwájú ọlọ́run tí wọ́n fi lẹ́tọ̀ sáwọn dáadáa wájú ọlọ́run ká ló ṣe wípé a máa ràn àwọn ọkọ̀ wa lọ́wọ́ ńbẹ nínú àwọn tó já sáájú lọ wọ́n ìmọ̀ àwọn ọmọ kéékèèké wa aṣọ àbá àwọn ìgbọ́mọ kékeré wá sí mọ́sálásí ni àwọn tí wọ́n ti kí ló yàtọ̀ àkàsẹ́yìn fún wa pé ọlọ́run bá pa wọ́n láṣẹ pé ẹ máa ẹ máa àkáyà yẹn fún wa pé ọlọ́run pa wọ́n láṣẹ nínú àyà kan ní sọ́tún nù a lè tún jẹ́ kó yẹ wa pé òṣìṣẹ́ ọlọ́run bá náà ni ẹ máa pa wọ́n láṣẹ pé kí wọ́n máa kírun láti ìgbà wo seven years nígbà wo tí wọ́n ti ten years ẹ máa nà wọ́n mi gba àwọn ọmọ tó bá wà ní seven years ten years wọ́n ó ní láti wá sí mọ́sálásí àwọn yóò wà mọ́sálásí tí wọ́n bá dẹ̀ dé mọ́sálásí olóòní pé àwọn àpá àsọ yìí pé ibi tí wọ́n bá dúró sí náà ní ká fi wọ́n sí. Kama máa lé wọn kó mẹ́ pé wọn ò lè tó bí àwọn àgbàlagbà lẹ́yìn kí wọ́n tó wọn ju àwọn akẹ́nìkan lẹ́yìn kí wọ́n tó ibi tí wọ́n tò sí yẹn náà ni tábà ń lé wọn sẹ́yìn àwọn alábẹ́ kí wọ́n máa ṣeré mọ̀tà bá mú wọn sẹ́gbẹ̀ẹ́ wa gangan báyìí àwọn ò ní ṣeré torí pé kí o ẹ̀rọ máa bà wọ́n láàrin wa yẹn ìbẹ̀rù ti máa dé sọ́mọ wọn dùgbẹ́ ẹ̀ á ní kọ́ máa lo ẹ̀yìn kọ́ wà pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ ìgbẹ́dọ́ ọlẹ́gbẹ́ lẹ́yìn ó ti gbáǹdì ó lè ní wọ́n bẹ̀rẹ̀ sí máa jà sọ́wọ́ pé àgbà máa ṣeré mọ́sálásí ni ṣòwò nínú ọ̀sán ni sọlọ jẹ pé wọn ní ah, ẹni tó bá ti dé àyè kan wọn ló wà hákù pẹ̀lú ẹ ọmọ ẹ bá jẹ ọmọ seven years ọmọ sókè òun ló ní ààyè yẹn tó dé níbi ìrún tó dúró sí tó bá mú kó bẹ ọjà bẹ́ẹ̀ ni ọgbọdọ mú kó bẹ ó tó sí ni wọn ti nílò àkàyè wọn yàtọ̀ sí àwọn tó pé ọmọ tí ó ti tó seven years nìkan la lè mú sẹ́yìn tó ní pé òun tó lè kó òun sá fún yẹn tó tó máa sáré káàkiri ọmọ sẹ́yìn tẹ bá fún ní ni ó dùn sí kọ̀ọ̀kọ̀ eléyìí ni a máa sọ dáadáa nípa ìmọ̀ gbé ọ̀run wá sí mọ́ṣáláṣí ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé nípa orin kíkọ orin tó bá jẹ́ pé wọ́n bá ti lu ìlù sí orin tí wọ́n bá ti lè lu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n sí wọ́n lu ìlù sí ni o wọ́n ta jìtá ni o wọ́n ta piano ni o wọ́n ṣe kìnnì kan ni o òun ni orin tó bá fi wá kìnnì yẹn pátáyà òṣìṣẹ́ ọlọ́run ọba ní irinṣẹ́ ṣètọ́ọ̀nù ni wọ́n tí ó mọ ẹjẹ́ kéṣù máa lágbára lórí èèyàn tẹ́yìn bá ti ń gbọ́ jìtá bá ti wà ń bẹ̀ báyìí àbí kankan kankan ló ń gbòòrò gbogbogbò tó bá ti ń dún wọn bẹ̀ báyìí ṣètọ́nù ti wà ń bẹ̀ nìyẹn orin ti dàrọ́ fún yàn láti gbọ́ ṣùgbọ́n orin ẹnu dáhìn ń kọ lẹ́nu kò ṣe àrọ́ fún yàn ẹ máa fẹ́ wo orin náà pílè fún inú kíntẹ́ẹ̀tì ká máa wo ìwògbó obìnrin níbẹ̀ tẹ́lẹ̀ ló fi àwọn ara kan lẹ́lẹ́rẹ́ àrọ́ mu náà tó lẹ̀ bọ́dọ̀ sọ̀rọ̀ àbí eléyìí náà sọ wọ́n láwọn ọ̀rọ̀ náà. nígbà tó ń sọ̀rọ̀ yìí ìlànà sọ̀rọ̀ nǹkan tí a mọ gbọ́ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀ náà ni pé uh, ẹni wá ti wà ń bẹ́ẹ̀ ó ti máa clear sí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ ọwọ́ àṣojú àdìsí oníwàlúwàlú lórí amádìsí náà wà ọ̀nà mẹ́rin jáde ṣe gbà tí òbí lálàáfíà rẹ̀ kà fún wa tó látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn lálàáfíà so àwọn àfáà tí wọ́n sọ pé aṣọ tó wà lókè ọ̀lọ́wọ́n bá sọ ọ̀rọ̀ wọn lálàáfíà so àti tààrà yẹn tó kò sí wàhálà kankan

alákọ̀ọ́kọ́ náà ni pé wọ́n ní pé zakati yíyọ báwo ni àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ ti yọ zakat zakat oríṣi ọ̀nà ni wọ́n pín sí zakat owó ọ̀bẹ ìyẹn ló sábà kọ́mọ̀ jù ní àgbègbè wa zakat ó jẹ́ pé ẹran ọ̀sìn àwọn kátà ń sìn ọ̀bẹ ìyẹn náà wà lọ́tọ̀ zaka oko ó ń bẹ so zaka ẹni tó ra dúkìá lẹ̀ tó ń ṣòwò òrùdù tìjára so èèyàn ń ṣòwò èèyàn fi dúkìá kan ṣòwò so zaka rẹ̀ náà bẹ so irú àwọn tó wá jẹ́ àwọn kápítà ní tìmá nǹkan tó lè jẹ́ zaka ti ti wọn so wẹ́wẹ́ àpèjẹ tẹ̀ mú wa la fi ń ṣàpèjúwe àwọn tó bá jẹ́ oníṣẹ́ ọwọ́ zaka wọn lè jẹ́ zaka méjì ló lè wọ́n jẹ́ zaka tó yàkà ló lè jẹ́ yàkà wọn ni pé bẹ́ẹ̀ wọ́n ń kówó kan pamọ́ ní ara aṣẹ́ tí wọ́n ń ṣe owó tí wọ́n wá kó pamọ́ yẹn ó ti wá wọn kájà ń pè ní ní sọ́ọ̀bù ní sọ́ọ̀bù ní sùn gẹ́gẹ́ bá àwọn èèyàn ti sọ wọ́n ní six hundred thousand àbí kan òun náà ni ó súnmọ́ six hundred thousand ó dàbí ọ̀dọ̀ pé ó súnmọ́ so ẹ̀ wá ní owó yẹn tó jẹ́ pé ó kó jọ ó ti mọ̀ pé òun ní lákàtúkọ̀ wàá fọwọ́ kan owó yẹn tó fi di odidi ọdún kan sòyọ́ wàá yọ ọ́ one over forty nìyẹn so owó nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan lẹ́gbọ́n lè kan ti àkáǹtì tiwọn ni pé bóyá wọ́n á ṣe àwọn nǹkan kan lẹ̀ ẹbí ṣe kápẹ́ńtà la fi ń ṣàpèjú ẹni ṣe o ó wá ṣe àwọn àga kan lẹ̀ tó fi owó ṣe é ìyàwó yẹn o owó rẹ̀ náà ló fi ṣe o àga tó wá ṣe yẹn náà ó wọ́ ti six hundred thousand àbọ̀wọ́ ti one million gbàdúrà tí àga yẹn tẹ owó ẹ̀ ló fi ṣe kò dẹ̀ pa lára ó wà ń bẹ̀ sojú ọlọ́ba ti tàga yẹn yóò yọ zakati nílẹ̀ tàga yẹn wà ń lẹ̀ lójúbọ̀dúdú ọdún kan àbí tó yẹ pé ó ń tàga míì ó ń ṣe ó ń ṣe ó ń ṣe mi gbogbo ó tó fi ń ṣe àwọn àga yẹn gbogbo ti ń tàbí ọdún pẹ̀lú ọdún kan yóò ṣe fi ń ṣe yóò yọ zakati nílẹ̀ so ọ̀nà tí ẹni tó bá ń ṣiṣẹ́ ọwọ́ tó lè gbà yọ zakati ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn ènìyàn tí àwẹ̀ ọ̀bá gbò kò ní àwẹ̀ ẹ̀mí ọmọ bíbí èèyàn ti rí eléyìí ọlọ́run ọba dá àwọn èèyàn oríṣiríṣi ọlọ́run bá dá àwọn ọmọ ènìyàn ẹlòmíì bọ́lọ́run ọba ti dá tó ó lè má jẹun ní ọjọ́ mẹ́ta tí ó sì lè mú mára ẹlòmíì sì ní ìṣẹ́jú mẹ́ta kò ní mú mára ṣùgbọ́n eléyìí ń wára láàrin ìṣẹ́jú mẹ́ta yẹn oṣù ọlọ́run ọ̀gẹ́ bó àyà tí wà náà kúrò ní kẹrin irú ẹni bẹ́ẹ̀ ẹgbẹ́ pé àárẹ̀ ń ṣe tó ẹ̀dọ́ wájú wípé àwẹ̀ kan ó mọ̀ pé òun lè mú àwẹ̀ mara kéde ká nǹkan kan òun mú nínú tí ó sọ pé kọ́ mọ̀ mú àwẹ̀ mara yóò mú gbígbó yẹn yóò mú mara náà ni tó a mú mara ọlọ́wọ́ abẹ́ ká mọ títóbi òun látara àwẹ̀ òun pé àwẹ̀ gbó yẹn yẹn yàn láwẹ̀ àwẹ̀ lè mọ́gbó yẹn látara ọdún mi dalẹ́ ńjọ́ mi tó òde kankan ó sì lè dùn yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn majority àwọn èèyàn náà ni ó jẹ́ pé èèyàn ọmọ pé èèyàn gbáwẹ̀ ó wà ní tuntun ààrẹ èèyàn ọmọ pé èèyàn gbà báwọn kan wà lẹ́jọ́ ọlọ́run bá dá wọn lẹ́jọ́ pé wòye mọ̀ pé àwọn gbà ṣòkòtò yìí kọ́ mọ̀ lẹ́sàn níwájú ọlọ́run bá látara rẹ̀ so ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà nígbè déyàn bá ti kírun tán tó kírun tán ló ah èrò tí mo kí yọ ọ̀dà so ǹjẹ́ ẹ̀ nínú ẹ̀ nígbè déyàn máa kírun yẹn padà àwọn afáṣọ ìwé tó bá lọ́pọ̀ bẹ́ẹ̀ kírun yẹn padà ó tún ní padà rí kí dáadáa náà nì ṣètò ọ̀nà bẹ́ẹ̀ fi yẹn ti yẹn tó

ìwọ ọlọ́run jọ́kàn tó tún lè máa wà lẹ̀ ìwọ ọlọ́run bó sì máa lọ́wọ́. ó wá ní ìtọ́jú ló fi oṣù pápáyé ó ní ìtọ́jú kọ́ ṣùgbọ́n ó ní ilé ìtọ́jú kọ́ pápáyé àgbà sábà lè fi so ẹ̀rọ fún ní two thousand lórí ní kẹ́yìn ìtọ́jú owó yẹn ò fi sápò ẹ̀ kó lọ fi kọ́ nìyẹn títí tó five million kò lè wá rí kò lè tó dábì five eighty five or seven thousand tọ́tọ́ sí ilé náà báwo ni wọ́n á ti ṣe. ẹgbẹ́ wa ti ní owó yẹn ilé òbí di olówó. bàbá tó wá ilé yẹn ilé yẹn lọ́tọ̀ ilé yẹn tó ti di àti ìwọ́n lọ sí ilé. ilé ló fẹ́ gbé ni gbogbo náà bá ní láyé déyàn fẹ́ lò òun ló ní nǹkan rẹ̀ náà nítorí gbé kò ní zakati mẹ́ ọlọ́run bò dàmí ẹ̀ lórí léyìn o nítorí èèyàn bá ti ń lò kò ní lọ zakati mẹ́ nǹkan ti ń lò ni ẹ̀dígẹ́ ni sọ nǹkan ti ń àti bàtà wọn nígbà tí bá sí náà yọ̀wọ̀ two hundred thousand so o níbẹ̀ àwọn nìkan ní tí àánú lé níbi tí àwọn afámi owó wáyà two hundred thousand ṣùgbọ́n wọ́n kà ní so kí wọ́n kò ní ìdíkọ̀ yọ owó kẹ̀kọ́ ní ìdíkọ̀ yọ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tó látara bẹ́ẹ̀ kò ní pé àyọ̀ kẹ̀kẹ́ ní òwe náà. àwọn tí wàá kọ̀ọ̀kan tó wà nínú àjọ àti àmọ̀ pé bóyá gígùn wọn ó ṣe ṣe káwọn àyà àtìlẹ́yìn ẹgbẹ́ bóyá mọ́tà ní ti bóyá àwọn mẹ́rin ní ìdílé àmọ́ tá a bá wọ àwọn fúráǹtì àwọn sábà káyì wọ́n lè kọ́ síbẹ̀ màdàlóríà nàìjíríà ṣé ìwúlò pọ̀ jù nínú ẹ̀ ló máa ń lè dá ní ìwọ́ ìní ìrìn ní ti sọ̀kalẹ̀ ní àdúgbò ìyálà ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ̀jẹ̀ àwa ìtẹ́lẹ̀ mi ò kọ̀ sí ẹ̀ tó ń fẹ́ lóbìnrin àbí lọ́kùnrin àbí kódà ìtẹ́lẹ̀ mi ò tó lè kọ sínú fóònù gan-an tó ń fẹ́ inú amúlẹ̀ tó ń fẹ́ wọ́n yẹn tó fẹ́ra wọn sílé àbá fẹ́ra wọn sọ́nà tòun tẹ́tẹ́ bá wò náà tó kíni ẹ́kítẹ́ǹ ti ń fẹ́ owó àtẹ̀lé síbi fún wọn tí ò fún ìdíje alákọ̀ọ́kọ́ náà ni pé nínú kòkán àwọn ṣúwàrì tó wà ní Kùránì wọ́n pín sọ́nà méjì àwọn kan sọ̀kalẹ̀ ní Mọ́kà wọ́n rẹ̀ pé àwọn eléyìí ni wọ́n jẹ́ àwọn màkíyà àwọn kan sọ̀kalẹ̀ ní mọ̀dà wọn ni màdàníyà ṣùgbọ́n kéde gbígbá wa fẹ́ ka súrà kan tó jẹ́ màkíyà kéde gbígbá màdàníyà ò ní sínú ẹ̀ nígbà mi gbogbo ẹ̀ lè jẹ́ màkíyà màdàníyà bẹ́ẹ̀ lè wà nù ẹ̀ wọ́n lè jẹ́ màdàníyà kí màkíyà ọ àbíkẹ́ kí wọ́n jẹ́ màdàníyà kí màkíyà wà nù ẹ̀ mo ti wà bẹ́ẹ̀ nìyẹn alákọ̀ọ́ ni pé àwọn tó ń jẹ́ àwọn àfa àwọn ni wọ́n fi kíní ìsílẹ̀ pé general èyí tó pọ̀ jù ń bẹ̀ òun náà ni wọ́n máa ń target ike ẹ̀pẹ́lẹ́ mi tó gbé àwọn àyàtì tó pọ̀ jù ń bẹ̀ àyà maka ni ẹ̀pẹ́ ní makiya àwọn àyà tó wà ń bẹ̀ àyà madina ni ẹ̀pẹ́ ní madaniya sọ àwọn àfa àti wa ṣe bẹ́ẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ tó wá lé dénìkan sọ pé ah ọ̀rẹ́ mọ́kà kọ́ ló ti sọ̀kalẹ̀ ogun àti nínú ló ti sọ̀kalẹ̀ so tó wá ní ẹ̀rí tí ó lè fi ẹ̀ tó fìdí múlẹ̀ tí ó mọ̀ wá ọ̀nà ni wọ́n ṣe bẹ́ẹ̀. so ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn ọmọ ènìyàn àti kọ́lọ́mù bá ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wa so nípa ike bí wọ́n ti bá ṣètò ilé ayé lásìkò tá a wà yìí ètò ilé ayé tó ni wọ́n bá wa ṣe bẹ́ẹ̀. tẹ́sí wà ní àfẹ́fẹ́ obìnrin èèyàn lọ́ọ̀dọ́ bàbá ọmọ táàmù tí wà líjù ó sì pé ọmọ jáde fún yàn ìgbé wò ó sọtẹ ọlọ́run ẹ̀sìn ìgbé ọtẹ ńlọ́run ó sọ wípé tó bá di ọ̀la kó àwọn èèyàn rẹ wá ẹ wá múyàwó bàbá jẹ lọ́rùn nìka àyàn ọmọ kàdí ìgbé nǹkan dáhìí ti falẹ̀ àmẹ́bí sọ ìrún bẹ́ẹ̀ tí òkú bá kú àmẹ́bí nìka mọ́ falẹ̀ káyìí sí ó bá dàgbà pé tọmọbìnrin bá ti rí ẹni tó wù tó tẹ́ lọ́rùn ẹjọ́ ìtìlọ́lẹ̀ ọkọ ó kéré tó lè mú iṣẹ́ nínú rámbì gbogbo wa ló ń nílé ayé lónìí àwọn èèyàn ó nira pé ẹ ọmọdé mélòó ni ilé ọkọ kí ni ṣé báyìí ọmọdé ní ti idol tó ní dàgbà lágbà so àwọn èèyàn ti design ilé ayé fún wa débi pé ó ní agbára àwa ń tilẹ̀ kó sínú ẹsẹ̀ ọmọ dára ń sọ ìwà nìyí yóò wà ní ọkùnrin yóò ní boyfriend àìmọye òun gan ó ti wá gbọ́n ju ọ bàbá rẹ̀ gan lọ fún ọmọ rẹ̀ lọ so ó ti wọ́n bí ti ń pè wọ́n ó ti mọ báwọn ti ń sọ̀rọ̀ sọkúsọ èmi ò bá débi zina èmi ò bá débi ọ̀pọ̀lọpọ̀ àwọn kan so ibi tá wàhálà tá a kojú lórílẹ̀ ayé lónìí ó ti pọ̀ jù gbogbo afẹ́ fẹ́ yàn báyìí gbogbo àwọn afá kan sọ pé ah kò sí nǹkan ní jẹ́ kọ́ṣì gbogbo àwọn sọ pé kò sí tí ó wà ń bẹ̀ láyé aburú ni kò sí tí ó wà ń bẹ̀ obìnrin àtọ́fin náà bá ti ríra wọn báyìí tí wọ́n bá ti ẹ̀kọ́ wura wọn báyìí ọkàn wọn ti bẹ̀rẹ̀ sí pàṣẹ ra wọn pé wọn lọ́wọ́ kọ̀ọ̀kọ̀ kú kọjá wọn tí wọ́n fi lè fún wọn láàyè láti máa pera wọn láti máa kọ́ńtẹ́tìmẹ̀tì síra wọn láti máa bára wọn sọ̀rọ̀ irọ́ ní jẹ́bẹ̀. so gbogbo eléyìí èyí tí wàhálà alẹ́ ayé kó bá wà lórí ayé lónìí ṣùgbọ́n àwọn adára kan jẹ́ mùsùlùmí nǹkan tá a máa ṣe náà ni wípé a máa gbìyànjú láti jìnnà sí ẹgbẹ́ láti lè bímọ mìíràn a wà rọ̀ ọ̀nà láti lè bímọ tá a gbà jìnnà sí gbogbo àwọn kan tí ń jẹ́ àwọn kan ọ̀lẹ́ so kò a ti wà nínú ilé ayé kan bẹ́ẹ̀ pé ó lágbára ju ẹnì kọ̀ọ̀kan wa lọ tó bá lọ bá wà líyìn bọ́ bẹ́ẹ̀ fẹ́ ọmọ rẹ̀ ní ìsìn ó wò pé àbúrí ẹ̀ dàrú ni <laughs> kí ni lẹ́yìn sọ ní ìsìn báyìí ni tó ọmọ bá wà lórí láyà wa lọ pé ọbẹ̀ fi ọbẹ̀ fi ọmọ mi ọmọ twenty years wọ́n lọ sọ pé ọmọ twenty years wọ́n lọ sọ pé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáná ọmọ kò wọ́n lọ dá márùn-ún fún bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́ láti tí ọba lọkọ àwọn òbí ẹ ni wọn ti jẹ lẹ́sìn Ọlọ́run ẹ ẹ lè rí ibi kankan àti tó bá jẹ bí àwọn ọ̀daràn mùsùlùmí tó jẹ lẹ́sìn Ọlọ́run ló jẹ pé alẹ́ ọmọ eighteen years ọmọ nineteen years ọmọ twenty years tí ọba ní ọkọ lásìkò tá a wà nínú ìyá ọkọ wọ twenty five now tí ò sí èmi jìnlẹ̀ twenty five yẹn tí wọn á ní wọn ó fi àwọn kankan determine tí ó fi lọ lé ọkọ ni so ti wọ school wọn fi determine ìgbòkúgbò kí ni ọkọ tó fẹ́ fẹ́ gangan ní lọ́wọ́ wọn fi determine so kọ́lọ́ so látara bẹ́ẹ̀ a ní àwọn wàhálà tó pọ̀ pèsè ní àti ẹ náà ní kọ́ wá jẹ́ pé ká ràn ra wa lọ́wọ́ ká má jọra wa lójú gbogbo wa náà la jọra wa lójú ẹ má jọra wa lójú pẹ̀lú àwọn nǹkan tá a ní. ẹjẹ́ àwọn náà mọ̀ pé ọmọ obìnrin ká tètè tírèèni ẹ̀ ká tírèèni ẹ̀ ká dẹ̀ máa gbàdúrà ìgbé àwọn ọmọ wa obìnrin lágbára ọlọ́run ò ní ṣe zina lábẹ́ wa tí wọ́n fi lọ́lé ọkọ ká sì máa tíráì pé gbàdúrà wa ti mọ̀ bàlágà wọ́n ti di pé wọ́n ti tó lọ́lé ọkọ akápá abẹ́ká wọ́kọ̀ fún wọn tí wọ́n gbà lọ́wọ́ obìnrin dẹ́ bá wọ́kọ̀ fún yóò gbà sọ tó bá ti lajú tẹ́yẹ́ yẹn lè wọ́kọ̀ fún kó gbà láìláì tó bá lajú tó bá lajú ìlajú tẹ́yẹ́ lajú tó bá lajú yẹn tẹ́yẹ́ yẹn ìlajú pé ọmọ ìwé pé èmi náà ní western education mo ní gbogbo ẹ̀ lè wọ́kọ̀ fún kó gbà tó gbóhùn gángan ti mọ tó dára àfẹ́ sí ọ̀dà so ní tó bá wà lórí ẹ̀mí ẹ̀ tó bá gbà pọ̀ dáa ni ó gbà pọ̀ dáa ǹjẹ́ ìmọ̀ sọ pọ̀ dáa yẹn kò tún dáa mọ́ lórí ẹ̀mí ẹ̀ so lọ́tara bẹ́ẹ̀ wọ́ bàbá àwọn àti àgbọ̀dọ̀ ti mọ̀ pé àwọn ọmọ ti wá o early marriage àjẹ wọn ṣe á sì ràn wọn lọ́wọ́ wọn á ṣìbù nǹkan tó yẹ kí wọ́n á ṣìbù nígbèsè ayé wọn wọn náà náà bá dúró wípé ah ọmọ mi ọmọ twenty years lọ́wọ́ mi kò lè lọ́lọ́ ọkọ̀ ń gbà náà láìláì ó bọ̀rọ̀ àti ó bọ̀rọ̀ ní àwọn kẹmà àwọn kẹmà àwọn kẹmà yìí eléyìí kọ́ lọ́wọ́ bó béèrè lọ ní tó ní láyé kọ́ lọ́wọ́ bó béèrè lọ́wọ́ ọlọ́run bóò ló ti ṣẹ̀sìn ọlọ́run ọba dáadáa bóò ló ti jẹ́ pé kò ṣe ìrìnà tó wọlé ọkọ̀ ọlọ́run bó béèrè lọ́wọ́ ṣàgbọ́dọ̀ máa sọ dáadáa lórí àwọn ọmọ wa agbọ́dọ̀ máa sọ lórí àwọn ọmọ wa ká máa sọ wọn wọ́n ti bàlágà ìmọ̀ ọmọ ọkùnrin náà ká máa sọ wọn bá ti bàlágà káyọ̀dé fẹ́yàwó fún wọn dábàá fẹ́ fún yóò di wàhálà lé lọ́rùn ẹni tó lọ́wọ́ bá dámọ́ mi èèyàn ni tí yóò sí èbèjì ń bẹ̀ tí yóò kọ̀ǹtúrò èèyàn èèyàn ò tó bẹ́ẹ̀ èèyàn ò lè kọjá rẹ̀ kò ṣeéṣe pé kìíní kò ṣeéṣe kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣe wáàsí fún yàrá látàrí ìdálẹ̀ èèyàn ọ̀yọ́ jáde kó mẹ́ni kẹ́fẹ́ bá tèmi jẹ́ ni sọ̀rọ̀ ọ̀rọ̀ ti fi sáré yẹn kò ṣeéṣe so a gbọ́dọ̀ máa mọ̀ yìí pé ńlá ni kọ́lọ̀ kó sànù wa so àwa náà dá alẹ́ tún nǹkan ìsìn náà ní ẹnì kọ̀ọ̀kan wa tá a wà ń bí náà àwa náà jẹ́ nǹkan tẹ́ pé àwa náà wà nínú ẹtí ẹgbẹ́ a wà nínú àwùjọ yìí so táwọn bá jẹ́ pé àwọn àbáwọn kìtà bá bí ọmọ àáyè kó yàtọ̀ àwa fojú winá tó lágbára ṣùgbọ́n àwọn ò ní jẹ́ káwọn èèyàn tó fojú winá tó bu lọ́dọ̀ tiwa táwọn náà wà dúró nítorí pé ah bọ́mọ wọ̀ bá ìsà ìdí báyìí kò ní lọlé ọkọ ọmọ àmọ́ di táàkì lọ́dọ̀ wa tó ní sí lọ́dọ̀ kankan so ká gbìyànjú ká rí pé àánú gbìyànjú ọlọ́kùn sí àlẹ́ ìfọ̀kàn. irú àwọn ọmọ ìyá wa ní ìṣèjọ́ yẹ pé tí ọmọ bá ti ṣe bẹ́ẹ̀ni ayédèrú alákọ̀ọ́kọ́ àwọn ọmọ ìyá wa lẹ́sẹ̀ wọ́n ti lè fi wọn lọ sílé ọkọ̀ náà fi lè mọ̀ tán bí àwọn pé ọmọ yìí ti fi báyìí wọ́n lè fi wọn lọ sílé ọkọ̀ so kí ni àrífẹ́lẹ́ nìkan àwọn ìsábà máa ń sọ pé ọmọ tó bá yẹ kó bí ọmọ fifteen years àti nineteen years bá jọ lé ọkọ kò ní sí màjọ lọpọlọ tó wọn á máa kí tiẹ̀ nǹkan kan tó àwọn ìdáfẹ́ máa ń dọ́gbọ́n mú wá fún àná tó fi ní arúgbó náà. àdúgbò ìbàlámi aláàkọ́ náà ni pé nínú Islam ẹ̀rí òun ni Islam máa ń lò Islam ò sọ wípé tóbìnrin bá ti ṣe áídọ̀ kan òun ni kó lọ sílé ọkọ kò dẹ àbóṣe mẹ́ta kò dẹ sọ wípé tó bá ń ṣe tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kó má lọ lé ọkọ sọ bẹ́ẹ̀ yẹlá wa Aisha obìnrin tó ètò lọlé ọkọ gbogbo aná ọmọ ìtàn tó gbajúmọ̀ ni so yàtọ̀ ọmọ agbe tó mọ̀ bá dín ìdàgbàlagbà ní sábà darí ẹ̀sìn ní ọlọ so obìnrin tó ètò lọlé ọkọ yẹlá wa Aisha lórí ọgbẹ ah ayé Aisha ni wọn sọ ní ìsìn báyìí àbáyé ànábi ni wọn sọ ní ìsìn òpònú ni irú ẹni bẹ́ẹ̀ òpònú tó jọ àánú àwọn òpònú irú ẹni bẹ́ẹ̀ tí bá ń fi ayé ànábi sọ sálàm tí fi ń wò wípé ayé kan tí ó yẹ pé èèyàn wọn sọ pé ayé tó ti wà outdated tí ò sí lajú bẹ́ẹ̀ kò sí lájú kan àfihàn islam so yálà wa aisha ni ọdún ètò lọlé ọkọ ni wọn tẹgbẹ́ bá dúró wọn bá ṣe àìdọ̀ àìdọ̀ mi ni wọn fẹ́ ṣe lóbi lọlé ọkọ so èèyàn mọ̀mọ́ yẹn lọlé ọkọ tó bá jẹ́ kó bá jẹ́ àti kíta fún nígbà tó pé ó bẹ̀rẹ̀ àìdọ̀ ni o kò bá àdìmọ́ ṣe ó lọ bẹ́ẹ̀ kò yẹ kó pé sàlébù fún yàn lókè ètò ìnáwó ẹ̀sìn pé ìyàtọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ mú lọ ṣùgbọ́n gbọ́dọ̀ gbìyànjú gbọ́dọ̀ mójútó ọmọ rẹ̀ tí ó fi lọlé ọkọ lẹ́yìn tí ò ní ṣe zina ìyẹn gẹ́gẹ́ ọlọ́kàn yẹn jù ẹbí náà wàá wò ní pé dóhùn níjọ́ kọ́ báyìí ó dé náà ní ká mú lọlé ọkọ báwọn wọn mú lọlé yàrá wa Aisha náà ó gbọ́n tí wọ́n fi lọlé ọkọ kò sí èméjì bẹ́ẹ̀ kò sí gbígbọ́n kankan bẹ́ẹ̀ ìyẹn máa gbọ́n ni ìyẹn máa gbọ́n kọ́ gbọ́n ọgbọ́n kọ́ gbọ́n ni kò sọ gbọ́n kẹ́ni àbẹ́ gbọ́n ọgbọ́n náà yànjọ́ ráyàn gbọ́n lórí ayé lónìí ọgbọ́n èrú ọgbọ́n àmàdàmú ni ọgbọ́n àti dàyé lónìí bẹ́ẹ̀ bá ti èyí ó ti àwọn agóni téèyàn gbàgbẹ́ kọjá yóò ti jẹ́ kéèyàn ọgbọ́n pé àti nira ń bẹ lé ayé kò sí ìjọjọ wí ọgbọ́n kan ọ̀yọ́ ọgbọ́n kan tí ẹ̀ bá wà ní skul ọgbọ́n ni pé kí wọ́n depend kí orí ọbẹ̀ gbàrú pé so graduate báyìí so wọ́n mọ̀ pé ọgbọ́n ni kì í tẹ̀lé wá kàn gangan náà pé gbogbo àwọn ṣẹ́ẹ̀tì tó kojú ọmọ ìgbé ilé ayé kan ó kù síbi kan So mo bá ti wá kọjá lórí ẹni ẹ̀hẹ́n tèmi láyé ló ti rí ni ìjẹ́ ń pè lọ́gbọ́n náà so àwọn yẹn kàn máa ń tàn àwọn yẹn jẹ ni so gbogbo ilé ìbádá yẹn ìta gbọ́dọ̀ nínú pé àwọn sáà máa ronú àwọn ọmọ wa mọ́ tiwa náà àkànní fi wọ́n lẹ̀ ká máa ronú nìkan àti wọn mọ́ káàkiri máa wọ at least náà so ọmọ yẹn ti dàgbàlagbà náà ó ti ọmọ yẹn kó mọ nǹkan tó ń ṣe náà so àyẹ̀sìn òkè èyí mọ nǹkan tó ń ṣe lẹ́rú lẹ́rú àwùjọ yìí tóbi bá jáde láwùjọ yìí ti máa ń lọ lójú ọ̀nà kò sí bó wá ti bójú ọ̀lẹ̀ forí tó àwọn tí ó pè ní wọ́n bá sọ̀rọ̀ àìmọye ni wọ́n tó bá lọ bìkan àìmọye ni wọ́n bá sọ̀rọ̀ láwùjọ tá a wà yìí obìnrin ò séèfù rárá kò sí bí wọ́n fẹ́ gbégbà àwọn yóò máa pè ní wọn máa bá sọ̀rọ̀ àwọn yóò máa pè àtàwọn ọmọ dáadáa ní wọn àtẹ̀tí òun dáadáa gbogbo náà máa pè. èyí tó lè jẹ díẹ̀ ni pé tó bá tún múra bí ẹ̀sìn tó tún sẹ̀sì sí àwọn eléyìí òsè alájà òsè tán so wọn pọ̀ sóbò wọn so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa. so wọ́n béèrè question níbí yìí pé kéèyàn fi kùránì ṣe ringing tone ní pé kí ni nǹkan tí a sọ lé lórí wẹ́ẹ́ mi lè sọ̀rọ̀ kankan tó lọ títí lórí ẹ̀ tókè mi ti ka bẹ́ẹ̀ àwọn afá àti lè pàtì fatuwa lórí régi tó Quran ṣùgbọ́n nǹkan ní mo kàn lè sọ ojú pé bẹ́ẹ̀ àti ìyàmbá lè mọ́ fi ṣe régi tó kó lo nǹkan míì kò fi ṣe régi tó kò bá dáa púpọ̀ jù so mo mọ̀ bẹ́ẹ̀ àwọn afá ní àwọn kankan míì so ìkìrọ̀ ọmọ ní Quran nìkẹ́rin kí o fi ṣàpẹ́lẹ́ Al-Quran nìkẹ́rin so lẹ́nu ẹgbà náà òun náà ni pé wọ́n ní pé ṣé olóbìnrin bá ń ṣe é dè lọ́wọ́ ní ọkọ sí èmi jìnnà torí pé kíka ẹ̀kọ́ mi kò gbé lọ́wọ́ <laughs> ó lè kà tí ó gbé lọ́wọ́ gan afá kan gbà kó lè gbé lọ́wọ́ so dẹ́bi àwọn afá aládìsí gbà yìí pé kò sádìsí tó wá tó mẹ́rin ẹ̀wà pé kò lè gbé dání ṣùgbọ́n àwọn afá àtọ́ yẹ kí wọ́n tún jẹ́ àwọn afá àti wọ́n tún máa ń kọ̀ sí dáa kan fún kó má gbé dání so ìkọ̀rọ̀ ọmọ ní Al-Qur'an Karim so kó mi sàpọ́nlé Al-Qur'an Karim omi dáa púpọ̀ mọ̀lẹ́kọ́ bá yẹ pé wà ní ájá tó máa sà so rẹ́ pé ó lọ sùkúù yóò ka kurani yóò gbé kurani dání sòrò bí lọ́bẹ̀ máa sọ fún pé wọn ò mọ̀ kó gbé kurani dání kó kà so ó mọ̀ pé ọ̀wọ́ kà sọ bẹ́ẹ̀ gbé kò bá sínú bùkátà tó lágbára tán yányá bóyá wà nulẹ̀ ètò bá hán sórí kó máa kà kó máa ṣe àbíkárù mi so tí tí tí idol ló fi lọ lẹ́yìn idol kó máa gbé kurani kó máa kà náà. náà náà náà wọ́n bẹ̀rẹ̀ pé ṣáà yìí pé mùsùlùmí náà. àwọn sábà tá a rí pé wọ́n ọ̀fẹ́ ní láìlẹ̀ ìlà kí ni relationship rẹ̀ ẹgbẹ̀rún mi alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè yín ìṣẹ̀yẹ pé ẹ̀bẹ̀rẹ̀ ìbéèrè yín alákọ̀ọ́kọ́ náà mùsùlùmí èdè ṣe yí pé ìjọ sàlàyé fún abẹ́ náà ni pé àwọn mùsùlùmí kan wà kọ́lọ́mọ́ káwà mọ́ wọn wọ́n wọ inú nákúrẹ́ tí wọ́n wọnú àlìjẹ́ náà pẹ̀lú wọ́n lọ jìyà gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátá yẹn tí wọ́n ti ṣẹlàyé kọ́lọ́wọ́n bó dọ́wọ́ sọ pé kí wọ́n ṣe máa mú wọn kúrò nínú iná kóró dẹni àlùjánnà lára nǹkan tó yẹ pé obìnrin náà déyàn gbọ́dọ̀ máa gbàdúrà ẹ̀ láyé pé ìmọ̀lẹ́ta bá ti wọnú iná àìmọ́ náà padà wà àlùjánnà àkọsí ló burú bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ bá ń jáde tó yẹ pé ó lè jẹ́ kó ń tiwọn ara sínú iná ọ̀rọ̀ tó sọ lásán ọlọ́wọ́ sì kọ́ máa ara sínú iná òṣìṣẹ́ tó mọ̀ lọ́n ti sọkọ́ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ni pé ó tún wá ní jáde kó nù náà mọ̀ so ó ti ọ̀rọ̀ àbẹ̀ òṣìṣẹ́ yòóbí fọlọ́run èyí kàn fọ́rọ̀ ọlọ́run kó máa fi ṣùgbọ́n dẹ́gbẹ́ ipò tí ọmọ èèyàn kan wà nìyẹn irú ọmọ ènìyàn bẹ́ẹ̀ ipò tí a bá ti dénú sàárè òun náà ni èèyàn ó ti bẹ̀rẹ̀ inú sàárè oníyà ti bẹ̀rẹ̀ ìyà yẹn wàá máa ga sí ni fún kẹfìrì láti inú sàárè ìyà yẹn wàá máa ga sí ni lọ sókè fún kẹfìrì inú sàárè ṣùgbọ́n mú mi ni yọ bẹ̀rẹ̀ ìrọ̀rùn nínú sàárè ìrọ̀rùn yẹn ó tún wá máa jẹ́ nǹkan pé yọ máa ga sí i ṣùgbọ́n ẹni bá yẹ pé ó bá yẹ pé ewé ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹni pé yóò wọ iná yóò kó ló di pé ó wà àlìjánnà yóò mọ torí pé àwọn iṣẹ́ tá a ti ṣe náà láàárẹ̀ sàn rẹ̀ nù sáré ìrún nísìn àárẹ̀ sàn rẹ̀ nù sáré ẹjọ́ òkè irun dáadáa nísìn rẹ̀ tó yẹ pé yóò ti kọ́kọ́ wọnà kọ́dọ̀ àdìjẹ́nà tó bí pé irun kò ní rẹ́sàn àrùn yẹn nínú sáré yóò máa jẹ̀yà díẹ̀ yóò tún máa jẹ́ kíni o yóò tún máa gbádùn àwọn nǹkan tó bá ṣe ní dáadáa tọ́lọ́ máa fẹ́ fún un tó fi wo jẹ́ ẹjọ́ tó fi wà jẹ́nu ìmọ̀ tó máa ń bẹ lára tọ́lọ́ máa fẹ́ accept tó fi jẹ́ ẹni àlùjànnà yìí iye kọ́dírù rẹ̀ náà ni ó máa gbádùn ní sàárì iye iye àwọn atẹ́gbẹ́ yóò kí wọ náà yẹn yóò máa jẹ̀yà rẹ̀ náà lọ́dún ìjọba ìjọba ìkẹ́ àwọn yóò dẹ̀ máa lékún sí náà so ti tiẹ̀ nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ ń bá jẹ́ kó sọ bọ́dọ̀ láàyè láàyè lọ́nà àfẹ́pọ̀ ni ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ yóò jẹ́ nítorí pé yóò wọ àlùjànnà so wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀ ló ṣe ọlọ́run bá sọ nìyẹn pé ó dọ́dọ̀ jù yìí náà ni ọlọ́run bóyá dáná bí sọ gbẹ̀yìn nìyẹn ṣùgbọ́n dáná bí sọ gbẹ̀yìn nìyẹn pé ìlà àrọ̀ fíkìlà àlà so ó dọ́dọ̀ ọ̀rẹ́ tó ga jù yẹn tí ń ṣe ọlọ́run kí ló ń láyé láyé ńlá so àwọn ògbé ṣọ́nà ló yẹ sọ pé ń bá sọ láyé láyé tó yẹ pé ó ní ákìlọ̀ kàlámì ìgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ òun lọ sọ yóò jẹ́ wà lùtẹ̀ náà àwọn afá ìdúró yẹ kó yára ni pé ibùgbé yẹn ọsọ gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ tí ò bá ti ṣe rẹ̀ kò ní wà lùtẹ̀ náà kò sí èmi jìnbẹ̀ tó yẹ pé ẹni tó jẹ́ ọ̀rọ̀ tó sọ̀gbẹ̀yìn nù ó sọ tán tí ó sì yé méjì mẹ́ wọ́n tó kó yẹ pẹ̀sí lẹ́nu kò sí wà lìjẹ́ náà so kò sí wà lìjẹ́ náà ó sọ tán tí ó sì yé méjì mẹ́ olóhùn nígbàgbọ́ sí ntí àwọn bàní sọ̀rọ̀ yìí là nígbàgbọ́ olóhùn ní sọ́kọ́ sábẹ́ mo nígbàgbọ́ sí ní wọ́n pa àtúndì yẹ pẹ̀sí lẹ́nu ni ṣùgbọ́n ó sọ tán òun ló dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó sọ̀gbẹ̀yìn kò sọ mí ìmọ̀lẹ́ yẹn kò lè jẹ́ ní àdìjẹ́ náà wà nù kùrọ̀ àwọn fani ó ṣiṣẹ́ tọ́ ni Akiru kàlámì yẹn yóò ṣiṣẹ́ tọ̀ tí ó bá ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tọ̀ ákìrù kàlámì yẹn kò ní wúlò fún un so jẹ́ pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ ní eléyìí ni ẹ̀rí ìdẹ́gbẹ́ ó fìdí múlẹ̀ bẹ̀tẹ̀ àwọn sọ ábà wọn ti ṣiṣẹ́ rẹ̀ tí ẹ̀ bá ti ṣiṣẹ́ ẹni ọlọ́run tó ṣiṣẹ́ egun tó yẹ kó ṣe bí ọ̀bá sọ gbóló yẹn iṣẹ́ gangan náà láti kí ni o òun náà ni a gbẹ̀sán rẹ̀ ṣùgbọ́n ó kàn jẹ́ pé ẹni tó sọ yẹn ó kàn fún jẹ́ pé ó ń fi di àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ múlẹ̀ yìí pé ẹni yìí o yóò jẹ́ ní àlùjànnà ẹni ọ̀bá rí sẹ́ẹ̀ ní àlùjànnà lọ́dọ̀ ẹ̀kọ́ mọ́rò kó ti jẹ́ pé yóò jẹ́ ní àlùjànnà kò ní jẹ́ ní àjọ náà iṣẹ́ tó ṣe ní láti máa sọ pé ah ẹ̀ lè sọ fún mi láyé rárá ó kàn tó fi ó kàn tó ṣe kí ni o ó tún fi ṣe ti di múlẹ̀ iṣẹ́ rẹ̀ tó ṣe pé ọlọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ ẹ tí ò ṣiṣẹ́ so tí ò jẹ́ pé ẹ tó ń jẹ́ kèfèrí bọ̀ ọ̀tọ̀ nìyẹn tó ti wá gba Islam tó gba Islam pẹ̀lú ìjẹ́ kèfèrí rẹ̀ ọ̀tọ̀ nìyẹn ó gba Islam ó wá ń gba Islam lọ́wọ́lọ́wọ́ ní kẹ́mi rẹ̀ ọ̀bọ tó dẹ̀ fún tọkàntọkàn gba Islam ọlọ́mọba òṣìṣẹ́ fọlọ́mọba gbà lọ́wọ́ òṣìṣẹ́ fọlọ́mọba gbà lọ́wọ́ so pẹ̀lú ìjẹ́ kèfèrí àwọn náà ó ti ń bá bọ̀ ìtọ́sọ ẹ̀ sójú inú ẹ̀mí àbí òdì inú ẹ̀mí ẹ̀kọ́ kan wá tí ọlọ́run sí ló wọn gbà lọ́wọ́ rẹ̀ ọ̀nà inú nání ọwọ́ ọlọ́mọ ayé àkùrán tó fi jẹ́ pé fìlà àwọn kò sí èmi jìbẹ̀ inú nání ọmọ rẹ̀ so àwọn àtàfi ti àlámọ̀rin mùsùlùmí yẹn tó nígbà tí ń sọ bó láyé láyé nígbà tó fẹ́ tó ń jọ́gbọ́n di mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ tí ń sọ lọ́wọ́ àtàfi ti àlámọ̀rin sọ́dọ̀ so tó kọ́ lọ́run tó gbádùn sí wa yìí pé tí èèyàn bá ti ń ṣe gárgárọ̀ ọlọ́run bò náà fẹ́. àwọn tí ẹ wo ẹ wo ẹ̀wà ń lọ́jà àwọn ìlú ìlú ẹ̀wà lágbàá tó bá wọn tàbí one two one two kò sì tún ìjọba lọ́jà gan lálẹ́ ọ̀la mi nà aláwọ̀kọ́ ń bẹ̀ náà ní pé ìbéèrè alákọ̀ọ́kọ́ oúnjẹ èèyàn fẹ́ kó pamọ́ kéèyàn lè kó oúnjẹ pamọ́ àwọn afọ àgbà ìpè kéèyàn kọ́kọ́ kó nǹkan pamọ́ náà nǹkan tó jẹ́ àárọ̀ ọ̀mù ni àyàfi tí nǹkan yẹn bá ti pọ̀ jù lọ́jà táwọn èèyàn rí kì í ṣe àárọ̀ ọ̀mù ìgbà wo ni yóò mọ̀ di àárọ̀ ọ̀mù kéèyàn kó nǹkan pamọ́ náà ni pé àwọn èèyàn ń wá nǹkan yẹn wò rí lọ́wọ́ kó pamọ́ ìgbà náà ni ọmọ jẹ hàn bẹ́ẹ̀ ó ti pọ̀ jù kí náà kọjá alẹ̀ kí èèyàn ní ọ̀tàlá lójoojúmọ́ òun yóò kópa mọ́lẹ̀ náà nì sòfin àbá wa kópa mọ́ sòfin àbá ti wá rí pé àwọn èèyàn ti wá jẹ́ pé wọ́n fẹ́ wọ́n nídìí ẹ̀ kí wọ́n sọ pé ah yìí tún jẹ́ wọ́n dààmú sí ẹ̀ ti ń jẹ́lẹ́sì ọlọ́run bala ti jù yìí tún jẹ́ wọ́n sí ó ti jẹ́lẹ́sì ọlọ́run bala ti jù so bẹ́ẹ̀ ó kópa mọ́ nígbà rẹ̀ pé kíní yẹn ti pọ̀ jù kò jẹ́lẹ́sẹ̀ ó wá rí pé kíní yẹn ń lọ ẹ̀dígbẹ́ ni àwọn ẹ̀dígbẹ́ máa wọ́n ti sọ pé àwọn yẹn ti ń wá kí ni ó wá kó jáde lójú ẹsẹ̀ ńgbà náà kò jẹ́ lẹ́sẹ̀ ìyẹn ran àwọn ọ̀rọ̀ ọmọ èèyàn lọ́wọ́ ni ó ran ìṣesí àwọn ọmọ èèyàn lọ́wọ́ pé tó bá ní kí wọ́n máa kó ọjà yẹn jáde nígbà tó pọ̀ yẹn wàhálà ló ti pọ̀ jù èmi kọ́kọ́ nìyẹn náà ṣùgbọ́n ó wá ran àwọn èèyàn lọ́wọ́ ní kìíní pé kí wọn àti wọn fẹ́ máa nídìí nǹkan ó tún ràn wọn lọ́wọ́ lórí ẹ̀ lọ́dọ̀ tó ṣàǹfààní fún un. náà iná mo fẹ́ ṣàlàyé ẹ jẹ́ kí n ṣàlàyé ìmúdélé náà. so nígbà tí yẹn ra ọjà náà kí a tún lè bá gbọ́ yí dáadáa nígbà tí yẹn bá ra ọjà nínú ọjà kéèyàn ó jèrè nínú ọjà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọn ò lè sọ yí pé iye èrè téèyàn fẹ́ jẹ ẹni kan lápèjúwe ọjà pọ̀ kó kan ó yẹ kọ́ pé sanwó ṣọ́ọ̀fù ni ẹ lè iye tó rà iye tí ọ̀tá ń gbà náà ni kan tẹ́gbẹ́ sanwó nǹkan lórí nǹkan tó jẹ́ pé ó ṣùgbọ́n bí ènìyàn nínú ọjà ọlọ́run bá fún láàyè pé kó jèrè tó bá wù aláàdì ní fún ṣùgbọ́n tó bá ti dáadáa tó ro tọ́lọ́wọ́n ọba máa yóò tún máa rẹ́sàn wájú ọlọ́run bá pẹ̀lú tí yóò fara ní àwọn èèyàn yóò rẹ́sàn wájú ọlọ́run bá pẹ̀lú ìtọ́wá kù ní ọlọ́run bá ti sàfitì alámọ̀lù sọ́wọ́ rẹ̀ olówá kú bó ti wá fẹ́ sí i tó bí ó ti wáyé òfin ní fìnnira káwọn èèyàn ọwọ́ rẹ̀ ló ó lè jèrè lórí ọjà rẹ̀ wọ́n lọ́wọ́ ọjà rẹ̀ ó lè ṣiṣẹ́ ògùn rẹ̀ nǹkan náà dẹ́ pé ó lè sọ pé iye báyìí ni torí pé ń tó ń dààmú tó ń sa ẹlòmíì ìwà láti ó ṣe kó ló kọjáde nígbà tó yẹn kọjáde tó sọ àgbàdo kábẹ́hún tó wá forí rù wá láti bẹ̀ tó rù wá lébi. sàyẹn wà sọ pé iye kíní nì so iye lọ́wọ́ wo ló lè gbà lé lórí òun ló dààmú lórí àwọn iṣẹ́ iṣẹ́ ògùn rẹ̀ ni so látara bẹ́ẹ̀ á wà sàfitì ẹ̀sìn gbogbo wàhálà tó ṣe yẹn tó bá rò pọ̀ kó wá ní ẹ̀mí fìtọ́lọ́hún láì tàfáwọn yẹn ọwọ́ tiẹ̀ lọ́wọ́ so ọlọ́run bá wà sàn lẹ́sàn ní òun yẹn so ilẹ̀ àwọn afá àgbà ìpè ní téèyàn lè ra pamọ́ ni tí ó sì ń lójú yẹn so ìyẹn lè ra ilẹ̀ pamọ́ tó gbélẹ̀ pọ̀ ọba àràkọ̀ ìyẹn bá wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ara pé ilẹ̀ ẹgbẹ́ ilé ló fẹ́ ra ń wò yín ta fún ọ èdè ìtàlẹ̀ mí nìsín so ti tó burú bẹ́ẹ̀ so ilẹ̀ ìdí yẹn lè ra pamọ́ ni kọ́dà pé àwọn ẹgbẹ́ àjẹ̀rẹ̀ kọ́lé bì ọlọ́run dá ilẹ̀ lẹ́bi gbé akọ́lé ah, kọ́lé kọ́lé àlè kọ̀tán wọn náà lọ bu mí lọ́ra tiẹ̀ náà so kò sí tó burú pé èèyàn ra ilẹ̀ pamọ́ so tó sì ta ní owó gọbọi nígbà tó padà yóò máa yọ ní owó rẹ̀ tí ó máa fi ṣèkínní lọ́dọọdún ọlọ́rọ̀ máa yọ bẹ́ẹ̀ sórí kí ẹnu. owó ni owó owó ni owó yóò máa yọ ní owó rẹ̀ ni yóò máa bọ́ oúnjẹ rẹ̀ yọ ni ó máa gbé owó yóò máa wòye tí wọ́n ń ta ilẹ̀ yẹn yóò gbàgbé iye bá tìjọba tó ni yóò máa yọ zakati lórí ẹ̀ yóò yọ zakati lórí ìjọba ní. tóbi jẹ́ pé wọ́n ní kí n fi owó ọmọ òrukàn owó tọmọ òrukàn géèlì lọ́dọ̀ bàbá rẹ̀ owó tí ọmọ òrukàn tó gé lọ́dọ̀ bàbá rẹ̀ owó tí bàbá rẹ̀ kú ní sinmi rẹ̀ ọmọ tí ò ti dàgbàlagbà ni ẹ wá bá ẹ wá sọ pé owó tó wá jẹ one million ni owó tó kàn tẹ ẹ bá kówó yẹn lẹlẹ ẹ máa yọ zakati mẹ́rin lọ́dọọdún owó ọmọ òrukàn ẹ máa bá yọ zakati zakati kan mọ eke ẹ máa bá yọ ni ẹ máa bá fi sòwò kó mọ kí zakati wọn bá jẹ gbowó ẹ̀tàn ẹ máa fi sòwò ní ìṣòkòtì tó kọ́ lọ́nbẹ̀lẹ́yìn o. Ṣùgbọ́n ìlú ọ̀sẹ̀. So now. Àti láti ẹgbẹ̀ẹ́ tó lórí ìgbẹ̀lẹ̀ ọ̀sẹ̀. Náà. Ṣé pé irú dájọ́ ìbàn kan ní ìlú bá wù? Ẹ pé irú nǹkan tó ìwọ̀n ṣe báwọn ọlọ́jà ní ọgbọ̀dọ̀ kí báyìí lọ. Ẹ kún lọ́yìn. Náà bẹ́ẹ̀ ni kò rọ́ǹgì ọ̀nà tẹ́bà rọ́ǹgì náà ni pé ìtọ́nà ọba gbé lé gbogbo àwọn tán jẹ́ àwọn mùsùlùmí lórí tán jẹ́ ẹni tó bá ti jẹ́ àmì ìrù ọlọ́dìgbàsẹ̀ kan lè lọ́wọ́ òun ni gbogbo nǹkan pátá yẹn so kò sí wọ́rọ̀ dárí ẹ̀dá ẹni tí ó fi ní àwọn èèyàn la so tí ẹnì kan bàbá tí ó máa regulate nǹkan problem ni alámọ̀rí àwọn àlọ́wọ́ àwọn èèyàn nìyẹn ní ayé àwọn umaru wọn ó darí ọjà ni iye tẹ gbọ́dọ̀ tajà rèé so àwọn èèyàn ó darí ọjà ni iye tẹ gbọ́dọ̀ ta ni ìwọ́dọ̀ wa ní complain ọlọ́dọọdọ àmì ọjà tí mi ra wa yìí o ọ̀wọ́n o <laughs> ẹ̀yin náà ti lè béèrè bí mo ti rà ó wọn ọmọdé ìmọ̀dé ẹ̀ gbogbo àwọn alápọ̀kẹ́ so àmìlò ayé sọ máa fi so ìyẹn ló dẹ̀ da ló da fún mi èèyàn tó mi èèyàn bá ti rẹ́nìkan kan máa mú ó la yẹn lónìí wọ́n ń jèrè àjẹpajúdé orí àwọn èèyàn náà ni wọ́n ti ń palẹ̀ lórí àwọn tí wọ́n lówó lọ́wọ́ àwọn tí ó jẹ́ tálákà bẹ́ẹ̀ náà parí sí so látara bẹ́ẹ̀ agbọ́dọ̀ jẹ́ nítorí pé àmọ̀ jẹ́ eléyìí ò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmírù ni aláṣẹ ni òní ó control gọ́ọ̀mẹ̀ntì ni kó lè bá regulate nǹkan kí nǹkan lè bá dáa ni kí ìgbésí ayé ọmọ èèyàn lè bá rọrùn làwọn fi ṣe so lára nǹkan tó dáa ni so kò ní tó burú bẹ́ẹ̀ náà. Náà náà náà ẹ jẹ́ ká farabalẹ̀ dọ́rọ̀ tọ́lá ń dọ̀bẹ̀rẹ̀ mi ẹ ká fara balẹ̀ ìjọba ọlọ́run kó lè bá yíwá dáadáa lágùn mi náà ni pé ìjọba bá di àtọ̀tọ̀ ọlọ́run ọba kò sí èméjì bẹ̀ fún bọ́ọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́nẹ́rálì kọ́ ló wà ń bẹ̀ pé àwa kò tán yányán wọn ò ní kéèyàn mú bọ́ọ̀lù báyìí nísìnyí wọ́n gangan mú bọ́ọ̀lù ẹgbẹ́ jáde ẹ wá fẹ́ gbá bọ́ọ̀lù lára exercise tẹ́kọ̀ọ́ dánú sùn tí islam ò takò ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ bọ awra yín ẹ bo ibi tí ọkùnrin tọ́jú láti bí orúkọ ẹ̀dẹ́bí ìdodo ẹ gbọ́dọ̀ wà bíbo lọ́dọ̀ ọkùnrin obìnrin gbogbo ara rẹ̀ gbọ́dọ̀ wà bíbo so látara abẹ́ tẹ bá ti ṣe lẹ́yìn tẹ fẹ́ ṣe nǹkan kan ní kíní alifẹsí sáré kábíyẹn tó bá sáré jura wọn lọ gbogbo àwọn eléyìí gbogbo àwọn eré tí wọ́n ń ṣe yìí eré tó dáa ni ṣùgbọ́n tó bá ti wá gbé débi à ń ṣe olympic à ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti ti kíni o wọ́n ti ti tẹ́tẹ́ bọ̀ so látara abẹ́ tẹ́tẹ́ ti wọnú ẹ̀ so látara rẹ̀ àwọn yẹn ti ń bọ́ sínú wàhálà so lọ́bi jẹ́ pé àwọn yẹn náà tún ta tẹ́tẹ́ ń bẹ̀ so ìjọba ìdílé ní tẹ́tẹ́ nú ibù kí nǹkan kan jẹ́ halal asna àwọn nǹkan tó bá so kọ́ mọ́ lórí oṣù sọ di haram so lónìí dẹ́n àrẹ sọ̀rọ̀ bọ́ọ̀lù haram lẹ́yìn òpè jẹ́ nàá ni torí pé kí ni tí wọ́n ti gbélé lórí nìyẹn igbe kí tẹ́tẹ́ ọmọ àwọn àbẹ̀lọ ti ti ayé ayé èmi ò lọ ayé jọ̀ọ́ là ń gbá bọ́ọ̀lù dáhùn máa ṣe gòlì dáhùn máa gbà èèyàn mélòó ní gbá bọ́ọ̀lù mọ́ ní ìsìn ìjọ́jẹ́ ayé john wà lára wa bẹ́ẹ̀ kálukú máa gbá ẹ̀ máa ṣeré ni ẹ̀ rí pé ń gbádùn ṣùgbọ́n lónìí dáná ń ṣeré gbogbo nǹkan tá ṣe máa ń ṣe so bọ́ọ̀lù wíwò lókù táwọn èèyàn ń wò kí náà sì wo nǹkan tó jẹ́ àárọ̀ mọ̀ náà wò so kọ́lọ́ bá kó sàmù wọn náà. Àwọn tó pọ́pùlà bóyá olóṣèlú kan àyè tí wọ́n àbí fún olóṣèlú bíi èsè muslim àti owó lẹ then àfa tó lẹ fún ẹkú tó wá tó fẹ́ parí rẹ̀ ọ̀tún ni fẹ́ jẹ́ àpè àti òkú ṣe fún lórí ìlú rẹ̀ láti ọ̀bẹ̀rẹ̀ mi kọ́lọ̀ kó ṣàánú àwùjọ àwa tá a jẹ́ mùsùlùmí lọ́dí pé àwọn tí wọ́n gbé súnà dání iṣẹ́ wọn ó pọ̀ ṣùgbọ́n iṣẹ́ dẹ́rẹ́ kí mójútó gan wọn mójútó gan so bẹ́ẹ̀ gẹ́gẹ́ mi fi máa ń wò àwọn tán jẹ́ àwọn àgbààgbà kan òun náà láti mójútó àwọn kankan nínú àwùjọ àwa tá a jẹ́ mùsùlùmí lónìí èèyàn máa gé ní páwà díẹ̀ díẹ̀ ni wọ́n máa gé ní páwà díẹ̀ wọ́n máa gé ní páwà díẹ̀ so bíjọba kan bá dé kéde pé kákan lọ kíjọba ń pé bóò ni àwọn àǹfààní táwa gangan fẹ́ rí tí ó máa jẹ́ wọ́n fi jọ sọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni ó yẹ kó mú láyà wa ni pé bóò ni Islam ó ti lòkè tíjọba bá dé nísìnyí báyìí bíjọba ti wà nísìnyí pé mídíà o nǹkan tá a fẹ́ kó fún wa ni pé a fẹ́ kí wàá sí ibẹ̀ ká rẹ̀gúlétì ẹ̀ ìjọba fún wa bìbọ̀ ọlọ́gbìn wo nídìí owó lọ́wọ́ òun ó fẹ́ pé nǹkan wọ́n nídìí lọ́wọ́ òun ni pé wọ́n fẹ́ tún nǹkan tó àwọn tó ṣáájú lọ wọn ìwà bíjọba ó ti yọnu sáwọn wọn ó sọ tíjọba tó lẹ́tọ̀ọ́ fún ìjọba láti ṣe ni ìjọba lẹ́tọ̀ọ́ fún wọn ó sì máa já nítorí Islam àwọn ìjà nítorí Islam mọ̀ lónìí ibi tí problem gbà wà nìyẹn so àwọn èèyàn ti wá rí i pé ìrí tí wọ́n rí ìmọ̀ sọ̀rọ̀ táwọn èèyàn sọ nínú rédíò kọ́lọ̀ kó sàbúrídì fún èmi náà tí mo sọ̀rọ̀ ìrí tí wọ́n rí gẹ́gẹ́ bí ti wò ó ni pé ìrí tí wọ́n rí ìrí pé èèyàn fẹ́ gbajúmọ̀ ni àwọn tó fẹ́ náwó ìrí pé mo fẹ́ gbajúmọ̀ ló jẹ́ pé gbogbo ẹni tí lè bá ṣàwọn èèyàn wọn bá èèyàn díẹ̀ kò sí ẹni tí yóò jẹ pé yóò jẹ pé wọ́n ó ṣe wáàsí kan tí ò wá ní dákọ̀ àti tí ò ní ṣàdúrà fẹ́ tó jẹ pé ó ṣe kíní ẹ̀ fún mi tó ń jẹ pé gbogbo ẹ̀ lọ́dẹ̀ mọ̀ pé ká náwó ní kọ̀rọ̀ ló fi ń dájú ilé ká náwó gbàngbà lọ ká náwó wa ní kọ̀rọ̀ olófin dájú pé ká náwó gbàngbà lọ ṣùgbọ́n ẹ̀yọ́ sáré pé ta ló náwó yìí mí náà ni àwọn èèyàn ní àwọn tó rájà àwọn olóṣèlú tiwọn nìyí wọ́n ti rò pé àǹfààní kẹ̀mí torí olóṣèlú tiẹ̀ gbogbo gbèsè ayé ìrọ̀ látòkè tó fi délẹ̀ gbogbo ọ̀nà tí ó gbà níyì ló wọ́n máa wá ń tiẹ̀ tó látòkè tó délẹ̀ so gbogbo bẹ́ẹ̀ ti máa ròyìn ẹ pé èèyàn rẹ ni ní máa wá ń tiẹ̀ ní gbèsè ayé ti tẹ̀ kó sáà máa dùpọ̀ lọ́kọ́ máa ṣe gbé ẹ lọ so àwọn náà tún rí opportunity láti lè dìde ibi tí ń lọ ẹnìnú àwọn tó wá já àwọn àfa tẹ́gbẹ́ wọn capable àwọn náà tún wá rí opportunity pé wọ́n ti ẹ̀mí mi náà gbé mi náà kí ìjà wà nǹkankan tí máa sọ kí mo sì bá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbáyé so ibi tó fi problem tí wọ́n wà nù pé àwọn náà sọ̀rọ̀ lórí rédíò ẹ máa wo ẹ máa ètò tẹ bá tún lẹ̀ sí ẹ máa rí pé à ń sọ̀rọ̀ lórí rédíò òun náà níbi nǹkan kan bẹ́ẹ̀ pé ó jẹ́ iyì fún ọ̀dẹ́ yẹn sọ fáwọn èèyàn dẹ́gbẹ́ kí wọ́n máa bẹ̀rù ọlọ́run bá pé ọ̀dẹ́ yẹn sọ ó lè padà di wàhálà fún yàn ọlọ́run tó bá jẹ́ mi àdìkí àwọn èèyàn ní gangan wọ́n rí ní ni pé ó ti di yìí àwọn náà bá èèyàn sọ̀rọ̀ so ẹ ti bá fẹ́ wá nìkan ó máa ń ní èmi lára sọ fún yàrá pé à ń ṣe tẹ̀síìrì ṣùgbọ́n wò pé ọ̀rọ̀ tó ẹ gbó lágbára ni àti kọ́ lọ́wọ́ bó máa tọ́yìn sọ́nà so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú àwọn èèyàn lónìí ìyìn tó jẹ́ ìsìláàmù gẹ́gẹ́ wọ́n gbọ́dọ̀ gbìyànjú wọ́n gbọ́dọ̀ gbìyànjú àti ṣe kí ni o àti ilé jẹ́ pé ká mójútó báwo ni àwọn èèyàn ó ti máa jẹ́ pé nǹkan dáadáa ni ó mọ̀ dọ́dọ̀ wọn tó jẹ́ pé nǹkan tó kù díẹ̀ káàtó lọ́dọ̀ wọn ló jẹ́ pé nísìnyí àwọn èèyàn fẹ́ ṣe wá sí ìdílé sọ̀tàn lẹ́yìn náà ó tún sọ ìdílé sọ̀tàn lẹ́yìn náà ó tún sọ ìdílé so wọ́n ti regulate ẹ̀ wọ́n sọ pé eléyìí nǹkan tó fẹ́ bá wa treat nìyí o eléyìí o nǹkan tí wọ́n náà ó ṣe kíni o àwọn èèyàn wà ní pé mídíà rédíò wà jẹ́ àǹfààní tó ga tẹ́lẹ̀ wà jẹ́ àǹfààní tó ga fún wọn bẹ̀sí lónìí kò ní jẹ́ àǹfààní tó ga rárá so kọ́lọ̀kọ́ akóta ni wọn a utilize àǹfààní tá a ní àwọn tó dẹ̀ jẹ́ olórí àwọn ni wọ́n fà á níbẹ̀rẹ̀ yín wá ní wípé irú àwọn tó gbé àwọn àfáà tí wọ́n tún wá ń ṣàdúrà fún kèfèrí nígbà tí wọ́n ṣe ládùúgbà fún ni pé kọ́lọ́hún fọ́ ọ̀nà máa ní abẹ́ ṣàdúrà fún ẹni tó ṣe ń gbọ̀rọ̀ tó lò náwó yìí owó rẹ̀ tí ọba ní rà torí pé owó tọ́nà yìí ọlọ́run ọba ò ní ìgbà ní ọwọ́ rẹ̀ àdúrà tó jẹ́ mùsùlùmí tó yẹ ọba wa ní rà tó àbẹ́ kọ́ máa rà so tó yẹ ọba tó ọba bẹ́ kó yẹ ọmọ rà tó àbẹ́ kó yẹ ọmọ rà oníbẹ́ kó di mùsùlùmí àwọn abẹ́ fún kọ́ sọ́ di mùsùlùmí téèyàn bá ní akin tó bá sọ bá nú àwọn èèyàn kan náà tó gbégi tó bá ní akin tó bá lè sọ níwájú ọlọ́run ó ti kọ́kọ́ jẹ́ pé ó ti sánà súnà kan ní tó yẹ pé wàá sànà ẹ̀ẹ̀kan wọn máa pè mọ́ àwọn ẹ̀rọ àwọn ibiṣọ́ ó ti jẹ́ kí nǹkan kó ó ní effect ó ní effect kan lórí gbogbo ẹ̀mí àwọn èèyàn kù gbogbo wọn ni ó gbọ́ yí pé ẹ̀jẹ̀ wọn pé afa yìí tó máa sọ ọmọ ti ẹ̀ mọ́ ni ọmọ làmọ́lẹ̀ mọ́ ni bóyá ó sì máa dá mọ́ tó bá dẹ̀ ti dé pẹ̀lú ìkíláàsì ó gbẹ̀sán wájú ọlọ́run àyàkán náà ẹ̀rọ tó máa bá wọn míì náà bíkọ́ gbogbo kan ló ní ẹ gbogbo nǹkan ló ní ìfẹ́tì tí wọ́n bá ń gbẹ̀yìn lójú tí èèyàn bá sọ̀rọ̀ wọ́n ní wọ́n bá sọ̀rọ̀ pé wò sọ̀rọ̀ rẹ o ọ̀rẹ́ gbà ọ̀rẹ́ ọ̀rẹ́ bá yẹn lójú jọ mi eléyìí ò ṣe gbà lójú ó fẹ́ ní so ìṣe nǹkan kan ló ní fẹ́t ó lè má lè lọ títí ṣùgbọ́n àwọn èèyàn máa sọ wípé ah, ah, ẹni yìí sì ṣe báyìí ó sì bá tún wá sí ìtòrí tọ́lọ́ yóò tún wá gbẹ̀sán táyà bá tún àwọn mẹ́tún á máa sáré pé ibà tó jágbàgbà ní òun ìtọ́mọ eke fi sọ báyìí káwọn náà tún wá lọ lókè àwọn ènìyàn ẹ máa gbówó yín lọ kò sí bá a ti fẹ́ sọ lórí rédíò so ó ti ní àǹfààní tiẹ̀ so ká máa gbìyànjú àti ṣe báwọn. naam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk